أرسله الله بالهدى ودين الحق ليظهره على الدين كله فبلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وكشف الغمة حتى تركنا على محجة بيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك اللهم فصل وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه والتابعين لهم بإحسان إلى يوم الدين وبعد ثم أما بعد فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدوك فما الله بعد طرائكات إخوان محمد tí ọlọ́run بجك jẹ́ kí ẹ sì yéèyàn nínú nǹkan tí fáàtì lórí tó yẹ kó máa ṣe nǹkan dímẹ̀ yìí tààtà báwọn fáàtì máa ń sọ ni wọ́n ní anabi absalom mọ́ọ̀bì buda dínì haq ìmọ̀nà ọlọ́mfẹ́rẹ́ anabi oríjọ́ tí ìmọ̀nà ẹ bá tó yéèyàn òun lè yóò ṣe nígbà bòmí ní ìmọ̀nà mọ́ ọ torí ìmọ̀nà pọ̀lẹ́ ayé ṣùgbọ́n àkẹ́kọ̀ọ́ tá ní ìmọ̀nà wọn ìṣìnà ni. قال وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله قالوا جوناتهم وما الله مستقيما ايوك ولا تتبعوا السبل عمات الله وجوانا مي توقف والأجمال الله يقول الحق لا يتعدد الحق لا يتعدد وتيتو كيمبي ń تجو ọ̀nà الطريق إلى الله لا يتعدد. وجوانا فضل tó فضل ọlọ́run kó tó ونحن فضلنا ìgbóná ان islam. سورة الحج هو سماكم المسلمين من قبل òfin hàbà mùsùlùmí làwọn tó síwájú wa náà ti ń jẹ́ kì í ṣe wá nábì ló ṣe sọ wá mùsùlùmí tí a ti ń ti gbólóhùn ní jẹ́ mùsùlùmí má ẹ̀sìn náà ọ̀tọ̀ lórúkọ ibẹ̀ la ṣe máa anu àwọn ẹni táwọn náà tún sọ pé ká máa pera wa ní muhammadiya ìgbé báwọn kan ṣe ń jẹ́ nàṣọ́rọ́ táwọn kan jẹ́ yahudi the arab rẹ̀ gáàsì máa jẹ́ àbíká jẹ́ arabi tọrọ wọn bá fẹ́ kọ̀rẹ́ torí pé yahudi nínú family name ni ẹ̀sìn ànábì musa fún ara rẹ̀ kìí ṣe yahudi lórúkọ ẹ̀ islam ni bẹ́ẹ̀ ni ànábì isa ọlọ́lọ́ yẹn sọ fún wa ipe wọ́sàmákùn mùsùlùmí ní mi kọ́ọ̀tù òfin hàdà ọlọ́run ló sọ yín ní mùsùlùmí torí kò sọ ẹyọ kan tó dọ́dọ̀ ọlọ́run inna dina inda Allahi al-Islam gbogbo tó wá súnmọ́dọ̀ ọlọ́run tí ó sọ wá mọ́lọ́run àlàyé rẹ̀ àtọ́nà bíbá pé lọ́nà méjì ẹyọ kan náà sì ló tọ́ka sí i gẹ́gẹ́ bí tálẹ̀ bá ti pè lóòótọ́. láàmùsọ́lù làásọ̀rọ̀ ilà bíbanú kúrẹ́ ìnà ẹ gbọ́dọ̀ kásìn àbíbàdé bá tó dọ́dọ̀ àwọn ìbànú kúrẹ́ ìnà ọ̀rọ̀ ànánìyẹn ẹ̀yọ̀ kan náà lẹ́ẹ̀kì nínú ẹ̀ náà láti mọ̀ pé ń tó dáa jù nígbà kírun bẹ́ẹ̀ ṣùgbọ́n náà ọ̀rọ̀ ànábìbí láti mọ̀ pé dásìkò kan bá tó kò sí pọ́blẹ̀ ẹja kígbà ẹ̀ àṣepé nǹkan lọ́lá nǹkan jẹ́ mọ̀fúdúù nìkan jẹ́ fáwọn eré àpèjú ẹ̀tọ́ bá kírun ọ̀ràn ẹ̀yàn lákòókò ẹ̀ tó kì í jàmá àdìsá bó rẹ́rà yọgbà twenty five ju ẹni tó bá dàá kí lọ àdìsí tó àmà yọgbà twenty seven jẹ tó bá dàá kí lọ ṣùgbọ́n àwọn méjèèjì fi kúlìn xẹ̀yìn. a méjìléláàdínláàdínláà ládàá tí ẹlẹ́yọ̀ọ̀kan òun ni pé òun ò ní òun ládàá tí ó ń dìkù síta lákòókò ẹ̀ ní twenty five ẹyọ̀ọ̀kan ẹlọ́run ọ̀pọ̀ ètò méjèèjì lọ́tọ̀ ẹni tó ẹni tí ò kírun abẹ́gbẹ́rún ọmọ kí inú lé gẹ́gẹ́ bí àwọn fi kìtì yẹn Kúránì wọn balada ìkànnì fáábìl ìkànnì kí ni ó nàfọwọ́. Ṣùgbọ́n fi kúlì nǹkan yẹn òótọ́ náà nípa àmì òjijì rò. Àwọn kan wá ìṣìláàbù ilé ìtẹ̀náwó rẹ̀ ní torí pé òótọ́ ọbẹ̀ yẹn ọ̀kan náà. Ṣùgbọ́n ìbá ti láwọn àfáà tí wọ́n ń jiyàn lórí àwọn mọ́tálà kan tí ọ̀rọ̀ wọn wá ṣe kó pọ̀ ẹyọ ọ̀rọ̀ yẹn ò lè jó òótọ́ lọ́nà méjèèjì. Tọ́rọ̀ gẹ́gẹ́ bí àpèjúwe ẹni tó sọ fún àìsí pé alẹ́ abáfọwọ́ ka bí abábẹ́ wa gba alẹ́ falọ̀ aláìyẹn aṣèlè fi kírun àtẹnudọ pé rárá o ọba ti fọwọ́ kan ó ti já alọ́ alẹ́ ti já ni méjèèjì jẹ́ ẹ̀ báwo kò ṣeé púpọ̀ torí pé àlè lálùwàlá kàtúmọ̀ lálùwàlá nígbà tó dáa láyé ṣe àlè. àwọn nǹkan méjèèjì ọ́pọ́sìtì ni tí wọ́n lè kó a lè lẹ́rù àlá káwọn ṣe kí ni ó tún lẹ́rù àlá rẹ̀ kan náà irú yẹn wọ́n gba náà wọ̀ ó gba bá kí ni ò bẹ́ẹ̀. èèyàn wa mọ̀ pé ó ké ó fi òkùnkùn bá fọwọ́ ká ṣùgbọ́n fún nìkan ní ọjọ́ ọjà nígbà tó yẹ kó bá fẹ́ máa fi ṣègbàdùn tá a bá ti rí jámù ṣe ìyò ní lálù àlá fún mọ̀ lálù àlá bẹ́ẹ̀. àbíkẹ́ ẹgbẹ́ àpèjúwe kéèyàn kan sọ fún agbébá ti sùn yín kéèyàn kan sùn ní lèdè sùn wà á lóhun tó sùn yẹn ò jálù àlá kẹ́nìkan sọ pé jálù àlá yóò bí pé ewé ni wọ́n fẹ́ mú bẹ́ẹ̀ àwọn ọrú yìí ìyóhùn ọ̀hún tó wà níbi kan tó sùn. ẹlẹ́ẹ̀kejì ànábì rọ́lọ́ ànábì ọ̀rọ́lọ́ méjèèjì ò ní tí òótọ́ lẹ́ẹ̀kan náà tá a bá ti dúpọ̀ papọ̀ èyí tó fẹ́ sẹ́mi nínú bá ànábì ọ̀rọ́lọ́ torí bá a ti tóórì láti lè bí láti lè bí júwe ẹ̀ fún wa fẹlẹ́mà tajalla rabbuhu lil jabal ma'a saldihi òkúta lè ọlọ́run ó kà tàmálẹ̀ sí i ọlọ́run tán mọ́lẹ̀ sí òkúta torí pé ìjáàbù ọlọ́run ìmọ́lẹ̀ òkúta ẹ̀ ó ṣe kí ni o ọ̀fọ̀. gbàtọ́nà wá ṣe fókúta àwa táwọn ò tí ì lé yẹn ẹ̀rí ibẹ̀ nígbà wà lóò tó gbé nígbà náà ẹ mọ̀ pé tá a bá ti rí ọ̀nà fún ọ̀fún ọ̀rọ̀ ìbàbáwa ìgbà àgbà àdìmọ́rọ̀ ti ọ̀kọ̀ rẹ̀ tá bá ti lè rí túmọ̀ míì ìgbà lè rí ọlọ́ ṣùgbọ́n rí túmọ̀ míì fún ọjà rẹ̀ pé kò sí problem nígbà máa sọ nípa rẹ̀ pé ó rí ìmọ́lẹ̀ ó rí ọlọ́run pẹ̀lú ọkàn rẹ̀ ó rí ọlọ́run pẹ̀lú ọkàn rẹ̀ ìtọ́lọ́n sọ pé yóò lè rí láti rí kú àbúfá wàláàkí láti rí kú àbúfá wọ́n wúwọ́ yóò rí kú àbúfá. أما كما رنا عن أبي فإنها لا تعمل أبصار أراني فإنها لا تعمل أبصار ولكن تعمل قلوب التي في صدور أو كان أمارينا أو كان تنفو نتوريه للمي كنيرينا بلوش سبورينا جلوش بيتنا بيتما أبارينا لو كنت روشني بي الحق لا يتحدث لا يتعدد بالعلم يعني òótọ́ lélẹ̀ òótọ́ lélẹ̀ tí wọn bá ti ṣe islam lásìkò tó ti ṣe náà ọlọ́wọ́ ti ṣe náà. ẹ̀kejì nínú yẹn tẹ́lẹ̀ kí ìwà mímọ́ dúpẹ́ bọ́lọ̀ ò ní pé àwọn àfa sọ pé hatta tarakana ala mahajjati baina ojú ọ̀nà tó mọ́ kànga tàbí fi wáyé. olùbá gbogbo ẹni tó bá ń ṣe bídà ní ìsìn ọlára dálẹ̀ kan tó dálẹ̀ irú ẹni bẹ́ẹ̀ sọ pé anábì sallallahu alaihi wasallam khana bisan ọlára ní òjíṣẹ́ yìí. تعالى الله عما يقولون علوا كبيرا قلوبا تدب àgbóyé tá a bá fẹ́ ní ọgbọ̀dọ̀ máa bá ẹ tí àwọn sàábà wọn. tòkí tá a bá ti lábọ̀ yín tó yàtọ̀ sí ìdánilẹ́ni ṣàlàyé. kódà bí ọ̀sán jáde tó túmọ̀ sí yẹn pé tí ò yí ọ náà tí ò yí àná. أعوذ بالله من الشيطان الرجيم níjẹ̀jọ́ àbí ìtúsíwájú ẹ̀ àsọmọ́ a pé nígbà tẹ́nìkan bẹ̀rẹ̀ sí ní sọ nǹkan pa fúnra wọ́n máa ń wá wọ̀ pé báwo ni kò ti ṣàlàyé tó ẹ gbọ́rọ̀ ọlọ́run pàdé fúnra àwọn tí ń sọ pé ẹ̀dá ọlọ́run mọ́ Muhammad wá béèrè lọ́wọ́ rẹ̀ pé ọ̀rọ̀ tó fẹ́ sọ yìí sanabi mọ̀ ọgbọgbọ jẹ Ọlọ́run anabi ọmọ ẹrú bá a fúnra rẹ̀ mọ muhammed wa tóbi ọwọ tí rárá wọn mọ̀ fúnra rẹ̀ wọn ni ẹ wọn mọ̀ ọtún wọn tún bi lẹ́lẹ́kejì pé ìjọ kanima ní ti àbínú ẹgbàá wa kan nàbí sọ ń pa ẹ̀ báwọn sọ sọ ń pa ẹ̀ onírárá kò sí màmá wa lọ sọ pé àlẹ́ yìí sí àkàmá yẹn sì máa wà sáà ṣé kò tu ẹ̀ wá níbi dákẹ́ ń pa kan ipa àwọn sàhábà dákẹ́ ń pa kan kó ajẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ wa arákùnrin mọ̀ tẹ́sílà ni olóyè bá gbọ́dọ̀ yẹn bá fẹ́ ṣẹ̀sìn ní ìsìn tí yóò fẹ́ máa ṣeré tí yóò máa ṣẹ̀sìn láti kọ́pì ẹlòmíì tí ó yẹ pé tí wọ́n fẹ́ máa ṣe ni pé ìjọ tábà yìí bá dá lèmi ló fẹ́ dá ìjọ tábà yìí ọba bẹ́ẹ̀ ló ní ìṣẹ̀lẹ̀ ayé ẹ̀. tẹ́ ẹ máa fẹ́ ṣẹ̀sìn ẹ̀ pé bọ́lá ọba Allah àti fẹ́ bára fi ṣàlàyé ìyẹn gbọdọ̀ wọ́pọ̀ ẹ̀. torí ìdí yẹn ọlọ́fà tá a fi ń sọ̀rọ̀ bí tá a dé ló tẹ́ra wa tẹ́ra sunna òní pé alukóòlù fi láàyè mọ́tàlá ìmọ̀ sọ̀rọ̀ ọlọ́run ọba náà àwọn èèyàn ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ láyà àwọn sọ̀hánà àwọn ti pọ́blẹ́mù. tọ́lọ́ ti sọ̀rọ̀ kálá ẹ̀yìn tí wọ́n sì tún ṣàlàyé fún wọn ń bẹ láàrin wọn. ṣùgbọ́n kí wọ́n máa ń sọ̀rọ̀ ń pa ọlọ́run ọba tọ́mánìyàn ń sọ̀rọ̀ ń pa ọlọ́run ọba ìtumọ̀ ẹni pé ó ń bèrè pé lima wọ́kẹ́yì kí ló dé tọ́lọ̀ fi ṣe báyìí. báwo lọ́lọ́run ọba yẹn ṣe mímú aláya àdéhùn ìtàlá èyí tó bá wọn sálábọ̀ wọn pa ẹ̀sìn pé ẹnìkan wọn pè ní sọ̀bíyà kí wọ́n pè é. صديق صابع يا الله كان يبحث في المتشبهات في القرآن كان يبحث في الآيات المتشابهة في القرآن انتم هو دقائق في آية القرآن قالوا يقول من ذا الذي يشفع عنده إلا بإذنه kò sẹ́ni tí yóò ṣe ìṣìpẹ̀ àti pé gbọ́dọ̀ ọmọ subhanahu wa ta'ala ọ̀yọ̀dà kó tó wá wọlé ogun bí kò yẹ pé ọlọ́run ọmọ òdi ẹ̀ nígbà ṣìpẹ̀ rárá fẹ́lómi àbí kó wọlé kùránì lọ gbọ́dọ̀ tó gbé ọlọ́run bá gbé wàlá yóò dànù láhùn fẹ́yà àtẹ̀dẹ̀rùn àní gbà wọn láyè kan sọ̀rọ̀ àwọn kìbìrì yẹn ìjọ wọlé àkìyàmà kókó lọ́nà àyà mi kọ́lọ́ ni pé wọ́n wá sọ fún anil mujrimi máa sàlákàkó fi sàkà kọ́lọ́ lámnàkó minal musalli. ebe tí náà ní sọ̀rọ̀ mi àwọn sọ̀rọ̀ mi báyìí ní ìtòyẹ pé tí ò bá kéwú bí tó yẹ kó ti kéwú kúrò àwọn ọmọ takùrọ̀ báyìí. ó náà ní sọ̀rọ̀ wọ́n faya'tadhirun kama rojọ́ níbi ìsìrè ó ti sọ pé kí ni o máa sálákà fún ìsàfà ẹ máa ń ka sí ọlọ́mọ àrùṣe fún ẹ láláì ṣàlàyé fún téèyàn bá ti ṣe nǹkan téèyàn bá ti ṣe nǹkan tẹ́nìkan ò ẹ tètè wá nǹkan tẹ́nìkan náà ò jẹ́ rí inú ìyà fún sáìsì tiẹ̀ náà kẹ́ni tí ń pọ̀ lẹ́yìn tó ń jẹ́ bá lẹ mọ́ ṣàlàyé fún ó ti há àwọn nǹkan tó fẹ́ mọ́ fi dà òjò irú ẹni bẹ́ẹ̀ kìí ṣe pé kẹmọ fún lẹ́rìí ẹ fún un ní dídákẹ́ tó sọ fún àníjẹ ẹjọ́ ìtòfà ti Abdullah al-Qisri Khalid ibn Abdullah al-Qisri tó ṣe pa Ja'd ibn Dirham Khalid ibn Abdullah al-Qisri yẹn dọ́ṣù. أما أما أنا فضحية اليوم جعل ابن الدرهم القصري ẹni tẹ́ni ọ palẹ̀ yẹn tó wọ́n dùn wọ́ ẹ̀ jáde gbẹ̀dẹ̀rẹ̀ hàn kẹsì kò sí nǹkan tó dúró ṣe bẹ́ẹ̀ káwọn tí wọ́n máa tẹ̀lé ni wọ́n bá tẹ̀lé kí ni jáde ṣe. wọn lọ́wọ́ bá lẹ́mi ẹ̀sẹ̀kìsì ibrahim khalila àwọn jáde àwọn afáàlì jàmíyà wọ́n lẹ́mi kẹ́ni wọ́n lọ́wọ́ musa sẹ́kìlì máa. ọlọ́lọ́wọ́ sọ̀rọ̀ ọlọ́wọ́ ní àwọn ìròyìn kankan ìta àwọn jáàmù sí ni náà fi gbogbo ìròyìn ọlọ́wọ́ bá. sọ́mà nǹkan mẹ́ta ra sọ ń pa àwọn alákọ̀ọ́kọ́ tó hàn jù ní kí ni ó náà fi wà fi hustle tó ń bọ̀ sọ̀rọ̀. nínú ọjọ́ tí wọ́n sọ ni pé àwọn jáàmù ní kí wọ́n bọ̀ wọ́n. àwọn a sọ léyìí. ṣùgbọ́n pẹ̀lú Khalid fẹ́ tí pẹ̀lú ẹ̀ eh, Khalid al-Qasri odùgbò ẹ̀ kó lè bá ṣe làákà àwọn tó ń pọ̀ lẹ́yìn pẹ̀lú wa. Eh, Umar ibn al-Khattab wà ní kálọ̀ mú sọ̀bí ìṣùwà. ọwọ́ ni sọ́ba fọ́ orí ẹ̀. ti rí àwọn parun tí wọ́n ti borí títí ewé ewé náà kí náà pè àwọn igi dàbídò ṣe pé ó mọ ní ẹ̀gún báyìí ọwọ́ ayé ń fọ orí ẹ̀ kan máa ka bu lórí bí orí tó fi lórí lórí lọ́rùn kú. ilé ló ń fa nígbà tí ẹnìkan ń ta ko ti alkarabisi tó ń ta ko àfọwọ́ imam ahmed nígbà tọrọ yẹn kan yáhíà ibn Ma'in yẹn Ma'in ní nígbà wo ni wàhálà ṣe bí irúfẹ́ ní máa dá sọ̀rọ̀ yìí kàràbì ti ń takò dání ó ń takò ìbọn máa kò ní àwòlà aláwọ̀ ayélujára àwòlà aláwọ̀ àwọn nǹkan bí wọn máa ṣẹlẹ̀ kí ni túmẹ̀ ó ní tó fèrè pé ká da àdúgbò rẹ̀ ká máa ṣe lẹ́gbà torí pé ẹni tó bá tó ní takò ní takò yẹn kémi jókòó mi sì kí máa takò ṣẹ́ẹ̀tàn lè fọ́sán kí a fà ìsìnkì wọn ti wá ń pọ̀ gan báyìí nítorí ẹ̀ kàn ṣe ẹgbẹ́ àbá àwọn mi àwọn atu ẹgbà sẹ́yìn yìí. Ìntí àbá ẹ̀ ẹ̀dùn máa ń sọ ni pé àwọn aláwọ̀ ayé sọ. Ẹni tí ó sọ̀rọ̀ ọ̀rọ̀ ẹni, ìnáma yẹ̀tẹ̀kẹ́lẹ̀ mùfìnnẹ́sì màfílù ìnáma yẹ̀tẹ̀kẹ́lẹ̀ mùfìnnẹ́sì. Ẹni tó lè sọ̀rọ̀ ń pa ẹni tẹ́ bá torí bá kẹ́rẹ́ yìí nígbà tí òótọ́ lè wà pẹ̀lú ẹ̀ gan ọ́ ṣe sùúrù à ń sọ̀rọ̀ ìmọ̀ ìwọ náà náà wọ́n dákẹ́. Eh, Umar ibn Khattab wa ni ká mú sọ̀bí ẹ̀sùn wa pé kò ní ìdíkà máa ṣàlàyé kò tẹ́ ẹgbẹ́ tí sọ̀bí yìí ń sọ ẹ̀ lálàyé. Ó lálàyé ikhsa'u fiha wala tukallimun ó yá ẹ parẹ́ síbẹ̀ kí a máa jẹ yín lọ ẹ̀ ti gbọ́dọ̀ bá mi sọ̀rọ̀ òní wàlá yóò dọ̀rọ̀ láwọn fẹ́ àtẹ̀dẹ̀rù olóńtù torí pé wọ́n fẹ́ sọ pé ọlọ́run ọba iná àtọ́ aláṣà àdẹ́sẹ̀dẹ́ ẹ̀hẹ́ wọ́n kú bàrọ̀ àná bàbá lónà sèmìlà ọlọ́run àwọn tá a tẹ̀lé tó sọ wá lórí. ọlọ́run ní ẹ̀sà òfìyà ẹ máa yẹ pẹrẹ ń bẹ̀ nínú wàhálà tó kẹ́ wọ́n ní túmọ̀ wàhálà yóò zanú lámú sáyà àtàlẹ́ ṣùgbọ́n ìrìlámù wọn gẹ́lẹ́ bá a mọ̀ pé àwọn gẹ́gẹ́ fúnra wọn dẹ́ṣẹ̀ ju títí pé ẹnìkan ló sọ ọ́nù lọ ọlọ́run tún wá fi eyé wọn nínú tọ́lọ́ ayé wọn fi eyé wọn ni pé kí lẹ́yìn rò yàtọ̀ sí tẹ̀sán ìdé iná tó ń ṣe á ah, lánàá kò bí ẹni sọ àìkírò. nínú ẹ̀ onímọ̀lẹ́wà tí wọ́n rọjò lọ ọlọ́run tún kọjú nípa ọ̀nà nù àmírkù máa ń tẹ̀sí kẹrù bí ìmọ̀ tẹ̀sí kẹrù ọjà àbùmọ̀nàlì táàbù ẹlẹ́ni ẹ̀ mi ilé kò kẹ́ nítorí ẹ̀ mo sọ̀rọ̀ kárí bí mo tún tún mọ bí wọ́n bá gbà bàbá gbàgbà fúgbà ẹni tó tàn án kìí ṣe torí tiẹ̀ ní ojú jẹyà àbí tí ọba tiẹ̀ jẹyà nítorí tiẹ̀ kò ní kí wọ́n má jẹ tiẹ̀ torí kí wọ́n lọ́wọ́ ẹ̀jẹ̀ ló sọ èèyàn sọ ẹ̀ nù ẹnìyàn jẹyà ipò òun sọ àwọn èèyàn nù. ومن سن سنة سيئة فله وزرها وزر من عمل بها من غير أن ينقص من أوزاره شيئا بنا في الصالح عندو بعد دوانا بولا دام ينطق يوم بشي عظم بانا وصف بشي يو ندش دعايا نعم سبوات وانا باشي من غير أن ينقص من أوزاره شيئا يوانا وباتي kí ẹ wá wò ó pé ṣé nǹkan àwọn súnkì náà máa sábà kú sínú fìtínà rẹ̀ ṣé wọ́n ti promise wọn mi ò sọ wọn mi ò sọ wọn lókè lè bà mi ò sọ wọn di tẹ̀síbà lọ́kàn gbé wọn kọjá sèrọ́ọ̀tì gbogbo àwọn ọ̀rọ̀ àkàdé àǹkà tí ò lápọ̀lẹ̀ tán kóra wọn. torí ìdí àǹfààní àkọ́kọ́ téèyàn gbọ́dọ̀ mà níbi ọ̀rọ̀ pé èèyàn bá ń wá àtọrẹ ah, téèyàn gbọ́dọ̀ mà nípa òótọ́ ni pé kò ní pín ẹ̀kejì ń bẹ ni pé tọ́lọ̀ wọn bá bá fi nǹkan yíyan yẹn gbọ́dọ̀ dúró di ọ̀rọ̀ mùtàṣáàbí àti mùdàgbọ́ sọ̀bíìr alùpàní mọ̀rọ̀gbé bá ní ìsìn tí a bá wa Umar radiyallahu tó sì ní ẹgbà lórí ẹ̀ ó sì ń lẹ́gbà lọ́làkọ́kọ́ orí rẹ̀ bẹ̀rẹ̀ sí ní bó ẹ̀jẹ̀ bẹ̀rẹ̀ sí ní dà Umar ní ẹ̀fílẹ̀. gbadotụya ya ọmọ ọ̀dún yẹn lọ wa ó tún bẹ̀rẹ̀ sí ní kó ní ọ̀pọ̀ àrùn yẹn lórí kò ní lára orí dúró yìí tá a bá ilé mi. tó dá ọmọ ọ̀dún yẹn wa wọ́n tún bẹ̀rẹ̀ sí ní kúkú pa mí lọ́nà tó dáa ṣùgbọ́n eléyìí tó ń yọjẹ lórí ibi tó ń yọ ọmọ ìgbé sórí rẹ ti pé fún ma ádánà láwo bí rojú ilẹ̀ abala lẹ́yìn nínú mọ́tẹ́ wàá gba aláyé ìgbé sórí rẹ ti pé ó yà wà lọ́lẹ́ ìgbà ṣùgbọ́n mi ní ẹ̀ma ti ń sọ sọkúsọ ń pa Quran ìtọ́ béèrè òní pé ẹ̀tọ́ lẹ́ba ìgbà míì tẹ bá ṣerú yẹn púpọ̀ náà àwọn èèyàn dákẹ́ níta gbangba ẹgbẹ́ bá mẹ́yìn olùsọ̀rọ̀ ayé àtọ́ka tọwọ́ tù lẹ́gba lórí olùdírí àní ọ̀rọ̀ tán ọ̀rọ̀ ànábì lọ́sàn àti jẹ́ ẹ̀tù lẹ́gba láyé wọn ẹ̀rọ máa bà wọn. ṣùgbọ́n gbàgbé kókò sẹ́ni tí wọ́n pè yàn máa ẹ̀dì tó tún pé tí kò kó pé yẹn náà wọn náà sọ́lẹ̀ ìdí láti fẹ̀rẹ̀ ọ̀bẹ ọlọ́kọ̀ọ́ máa jà sọ̀rọ̀ láyé ibi tá a gbà yà lọ́sọ̀ gbogbo ẹ̀ pé àtàkù láàyè tà tó nǹkan bá nígbà yẹn ẹyọ kan náà ni ọwà tó jẹ torí pé òótọ́ ní méjì ọmọ ọba ti ṣe yẹ́bí àwọn bàtà rẹ̀ tó ni wọ́n aṣọ rẹ̀ bí tá a dé níjẹ̀ ìjọ ọlọ́rọ̀ kádàrà kádàrà nínú tó dàrú sọ pé nínú àwọn ọ̀rọ̀ méjì nínú àwọn táwọn yẹn ń sọ pa ọlọ́run méjì wọ́n sì fi ń ṣe lọ́wọ́ púpọ̀ èyí tó kọ́mọ nílẹ̀ tiwa yìí ọlọ́rọ̀ kádàrà ẹlòmíì yóò ti di kọ̀dàríyà kò sì ní mọ̀ pé kọ̀dàríyà lòun ẹlòmíì ò ti di jẹbìríyà kò sí mọ̀ pé jẹbìríyà lọ kí náà ń pè ní kàdàríyà kí náà ń pè ní jẹbìríyà. fún Abdullahi bin Mubarak àfáàtì rẹ pé ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala ló fi gbé sunna mi pàápàá ti ta kó àwọn gbogbo àwọn fẹ́ràn láyé jẹ́ àfáàní náà sáyà tó pọ̀ kan téèyàn bá fẹ́ mọ́dẹ́lì ayé ẹ̀ pé òkè àti bọ́pá wẹ̀ ṣe sọ̀hábà. àti kì í ṣe ànábì ṣe pé àwọn tó ga yìí tọ́wá fẹ́ mọ́dẹ́lì ayé ẹ̀ pé ó dáa o kí ni èèyàn tá lèèyàn tún lè jọ́nú èèyàn ẹ lọ mọ Abdullahi bin Umar ẹ lọ kàn fà ẹ̀ ọlọ́run fún wa náà lọ kò sí báábùn min abwaabid din tí àfa wa lẹ́nu rárá kò ní yẹ jù níbẹ̀ bẹ́ẹ̀ kà sí. kò sí kankan tẹ́ ẹ fẹ́ sọ nípa ẹ̀sìn bẹ́ẹ̀ ni dárò àbúláyé rárá Quran kò bẹ̀rẹ̀ ọ̀la yìí. títí ààwẹ̀ sọ́dákọ̀ bá a ti ròyìn Abubakar radiyallahu anhu jẹ́jẹ́ bẹ́ẹ̀ náà láti lè ròyìn ta ni òun kó pé ẹ má ṣe lè bọ̀ wọ́n á ṣe fi wẹ́ra wọn ṣùgbọ́n abáláwọn yìí ń sọ̀hábà ni àwọn tọ́lọ́ ní ìdí jùs lè ló sọ̀rọ̀ ti nàbí yìí gẹ́gẹ́ bí sọ̀hábà ṣe ròyìn sọ̀hábà wọ́n láwọn tá à ń sọ yìí kọ́ wọn ìtààrọ̀ ọmọ ọlọ́run lè ló sọ̀rọ̀ ti nìyí ọlọ́run ló ní ìdí jùs wọn. torí pé àwọn nǹkan tá nàbí ṣe máa ń jọyàn lójú gbà mí tẹ́gbẹ́ni ẹ̀ bá wo rẹ̀ wò yóò fẹ́ ṣé wọ́n dùn ní ní láyé ìsìn gan yìí ń rí mùnáfíkì bẹ́ẹ̀ ni mùnáfíkì ọ̀tàn lẹ̀ mùnáfíkì ń bẹ̀ mùnáfíkì ìsìn àyè sì gbà wọn mùnáfíkì gbà yẹn ẹ̀ ní má ṣùgbọ́n àwọn nínú àwọn kìíní ní fat ó lè rí yá nígbà míì ọlọ́ni tábàwá kírun àtúnṣe fọlá tẹ́lẹ̀ láwọn kó sáà wàlá yóò fi kó lẹ́yìn láwọn kárí wọn wọn ní ná wọn ní kíra rẹ pé bí òròjú òròjú pé yọrọ òun náà ta táwọn yẹn lè bá rí o lè rọ aṣọ máa bẹyìn tó bá nílà aká ìdí máa ń kírun pé ọlọ́run tá a sàánú mi ṣé mi náà máa níwà àwọn náà nìkí lára wa rẹ ọba kírun ṣùgbọ́n ọba dọ̀kan sọ́dọ̀ ọ̀rọ̀ sọ̀rí jẹ́ ìdúró ní kùtùbà kò sì tún sọ báyìí náà nínú ọ̀nà tí ìfúláàsì kí nǹkan dàrú mọ́ yàn lọ́wọ́ kí yàn dò pátápátá tó lè gbà báyà òun ni kí yàn sọ́gù kò ṣiṣẹ́ dáadáa kò ṣe class níbẹ̀ léyìí tó le jù nínú àwọn iṣẹ́ iṣẹ́ ọ̀kan ni kẹ́nìkan wá dé jọ́ gàlí kí àwọn olùfẹ́ gbà mí lọ ẹgbẹ́ mi ti náà ni tó iṣẹ́ ọ̀kan ló le òun ìfà mọ́ ẹ̀sùn tèmíyà ó ní iṣẹ́ ọ̀kan ládàá rẹ̀ ju iṣẹ́ ara lọ náà bẹ́ẹ̀ náà sì lórí torí pé bẹ́ẹ̀ jókòó yẹn sì alhamdulilayi ọlọ́run kan gbogbo wa bí ẹ̀ jókòó tó bá ń ṣe báyìí kò sẹ́ni tí ọmọ tó ń ṣẹlẹ̀ lọ́kàn yẹn so òun yẹ pé hubbullah raja tawakkul alayhi ibi àkìdá lọ. ẹlòmíràn máa kírun yàrá gbàwẹ̀ kó sí láwọn nǹkan tá a sọ yẹn títí náà ni. Abdullahi bin Mubarak gbogbo bá táwa lè sọ bí yẹn ṣe ń gbìyànjú síwájú ọlọ́run ló wà bẹ́ẹ̀ kódà wọ́n ní pé káàní fi rìbá dá ìlú tó máa sọ pé owó yá nínú àwọn nǹkan tí kò ṣeé ṣe kódà lẹ́yìn máa ń sọ̀rọ̀ ẹ̀dùnmí ìsìn ẹlòmíì ni wọ́n rò pé jihadi ní báyìí náà ti di jihadi ṣùgbọ́n Abdullahi bin Mubarak fi rìbá gbogbo gbèsè ayé wọn ojú ogun náà sábà ti lè púpọ̀ lọ́wọ́ ẹ̀. Ànábìyẹn rìbá kò yẹ omi tá a máa wà lójú ogun lẹ́bù tún ni kí ẹ má wà lójú ogun lẹ́bù tún ni ẹ̀ lẹ́bù ẹni tó wà lójú ogun gbogbo àjọyọ̀ sójú ogun ó yàtọ̀ sẹ́ni tí gbogbo á ti jókòó ìdánilógún mọ́ ṣọ́tà tọ́tà bá ń bọ̀ ìyí ò ní Abdullahi Mubarak kì èyí tó ní tó nípa ẹ̀ ẹ̀ bá sọ̀rọ̀ pé yẹn ń ṣe jihad bẹ́ẹ̀ bá yẹn ń ṣe náfàkọ̀ ẹ̀ bá fọ́ Abdullahi Mubarak wà ní asùnù sneyin. وسبعين هوى رددوا معي أصل اثنين وسبعين هوى في أربعة أهواء في أربعة أصل اثنين وسبعين هوى عوي عويفانو تنبين يوشل حديثي آه اللهم صل على محمد وعلى آله وصحبه حديث حذيفة بن اليمان النبي صلى الله عليه وسلم أني افترقت اليهود إلى إحدى وسبعين فرقة والنصارى علمني ما قبلهم إلى ثنتين وسبعين فرقة وستفترق أمتي إلى ثلاث وسبعين فرقة كلها في النار كلها في النار إلا واحد gbogbo àwọn tó síwájú wa gbogbo pínpín wọn àti inú àwọn àti mùsùlùmí gbogbo ẹ gbogbo ẹ ní ọwọ́ náà fẹ ọ̀kan náà wa ìjọ ọ̀kan ìjọ ẹ ọ̀kan ẹ olè tó bá dó lórí sọjà ẹni wá di àpótí yẹn ahlul ahwa afa abdullahi mubarak bẹ́ẹ̀ ni afa agbada dé bẹ́ẹ̀ ni nàìjíríà tanka afa al-Barbahari oni aslu اثنين وسبعين فرقة أو هوى fi arba'ati ahwa ìpìlẹ̀ ìfẹ́ ẹnu tó pín sí seventy two tó ẹgbẹ́ ọ̀kan lọ́dà torí gbogbo àwọn yòókù tán pín ìfẹ́ ẹnu ló sọ wá níbẹ̀ kí náà ṣe ń pè ní ìfẹ́ ẹnu kọ́lọ́ ń sọ̀rọ̀ kí wọ́n ló ti yàn nígbà tá à ń sọ̀rọ̀ lọ́jọ́ kan tí mo ní kẹ́ máa gbé o rubbish. ìfẹ́ ẹnu ó wá ní asùlù wọn nǹkan mẹ́rin asùlù yẹn tí yẹn bá sì sọ gbogbo àwọn yòókù wọ́n pín nínú àwọn olùgbọ́. alákọ̀ọ́kọ́ òun ni alkhawarij náà alákọ̀ọ́kọ́ ẹ̀ khawarij bẹ́ẹ̀ ni wọ́n ṣùgbọ́n alákọ̀ọ́kọ́ tá a fà máa ń kó dárúkọ ní kọ̀dáríyà ẹlẹ́ẹ̀kejì àwọn ni mọ́bìjìyà ẹlẹ́ẹ̀kẹta àwọn ni ṣíyà ẹlẹ́ẹ̀kẹrin ní daniel alkhawarij gbogbo ìpín táwọn èèyàn pín sílé wọ́n mú kà nínú àwọn títí náà bẹ̀rẹ̀ fún un kẹ́bí àpèjúwe ẹja mú mọ̀tẹ́sílà jáde ọkọ̀ mọ̀tẹ́sílà nínú wọn mọ̀tẹ́sílà wọn mú àkídà kọ̀dàríyà níjẹ́ ẹjọ́ ọ̀sẹ̀ni tó gbé àkídà kọ̀dàríyà lẹ́fọ́ wa orúkọ rẹ̀ òní máàbàdì jùlọ kí wọ́n gbórúkọ ẹlẹ́gẹ̀ẹ́sì gbọdọ̀ sọ pé à ń pè ní kí ní Ghaliyan al-Dimashqi ẹ̀jẹ̀ ha Ghaliyan al-Dimashqi àwọn eléyìí àwọn ni wọ́n dúró wọ́n sì bá àwọn sàhábà láyé ẹni tó lọ rìpọ́tì wọn fún abdullahi ibn umar òní yahya ibn ya'mar bákan náà abdulrahman ibn abdulhamid alhumayni àwọn eléyìí ni wọ́n lọ rìpọ́tì wọn ní hajj fún abdullahi ibn umar wọ́n gba àwọn ọjọ́ kan ti dé ń tọ́ fa àdí tó wà ní awwalu bab fi sahih muslim kìtàbù iman tí ìmáàmù muslim kọ́kọ́ mú wa ọ̀rọ̀ àwọn kọ̀dàríyà lọ́wọ́ ṣẹ́rí àǹfààní bẹ̀bẹ̀ mo fẹ́ gbé yín lórí bíbí náà ti ń gbéra bí kí ẹ má rò wòlé ká sahih muslim tó o bá ti ní àfíìs báṣẹ lọ́ra pé ṣẹ̀bá àtàjọ kí ẹ má rò wòlé ká sahih muslim kẹwọn ọgbọn wọlé kan sínú àbídá o àwọn nǹkan mi ò ti máa yé wọ gan síwájú kó tó kàn táwọn afọ ṣàlàyé mo sọ fún wa rí pé àwọn èèyàn dé láti hajj kọlọ ọgbà hajj ẹni tó lọ hajj tó há wàjibáàtò hajj sunanu hajj ó kó sunanu tọwà musahabu tọwà makura tọwà irú yìí wọn fọmúlà nìkan náà ṣùgbọ́n ẹni tó ti kókó ń lọ lé tó ní ẹjọ́ ẹ fún mi láti ṣe Jabir àbádìsẹ Anas tójú wé balẹ̀ ní ṣe hajj látòkè délẹ̀ Jabir juwe Anas juwe òun gbé láti bẹ̀rẹ̀ lópin ni o ṣàgbẹ́nu mi ìdájọ́ ló wọ́n mọ̀ sọ ìyàwó sọ̀rọ̀ àdìsẹ hajj ní yẹbi Anas juwe òun sọ̀rọ̀ ta ni o ẹran pípa ní hajj ẹ̀rọ pẹ́ẹ́lí mọ̀nkánà máa wọ hajj ẹni tó bá ti mú ẹran dání díẹ̀ àdẹ́fẹ́lẹ́ ọ̀hánilè kó fi àjẹ tó ti gbé yẹn kó ṣe tàmátọ̀ irú àwọn yìí. ṣùgbọ́n kí yẹn gbé láti bẹ̀rẹ̀ ọwọ́ ha ọwọ́ ń ka bí ìtàn tó ti dì í sọ́kàn pé tó fẹ́ ṣe nìyẹn tí yẹn bá dé àjì rẹ̀ yóò ti máa rántí. ìtàn àti ṣe òkè ibi tá ń pè ní àlẹ́fà ibi tá ń pè ní yàlámúlá ibi tá ń pè ní báyìí ibi tá ń pè ní báyìí ọwọ́ àmọ́ ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹni tó máa ha pẹ̀lú fọ́múlà tẹ́gbẹ́ à wájibù rẹ o súnánù rẹ o ẹ̀hẹ́n mùsàhábù rẹ o mùbáwù bẹ̀rẹ̀ o yọ̀tọ̀ tó máa ń wájú ibo ní oṣù mùbáwù báyìí tí a bá gbé sọ́yìn olùkọ́ tí a gbé sọ́yìn olùkọ́ ìtàlá ń yìí yáàyà ibn Ya'ma àti abdulrahman ibn abdulhamid al-Humayri lọ bá ibn Umar wọ́n ní pé qad nasha'a qawmun fil Iraq. يقولون أن الأمر أنف أن الأمر àwọn àkàtì dìde orí ilẹ̀ ìrà wọ́n sọ pé ọlọ́run ọmọ sí gbogbo nǹkan ìpè kúnnù ọ̀rọ̀ wọn ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. wọ́n ní lẹ́yìn máa fi padà ìgbà tí abdullahi bin umar gbọ́rọ̀ ẹ̀ bàtà pàlhàdì ó wá kọ́kọ́ sọ gbólóhùn kan ó kọ́kọ́ fi ránṣẹ́ sí wọn ó ní lọ sọ fún wọn igbe anni bari'un minni wa hum bura'u èmi firi kó lọ́dọ̀ wọn ẹ̀sìn tí wọ́n yàtọ̀ sí tèmi àwọn náà ti firi kó lọ́dọ̀ sí. òní law anfaqa ahaduhum mithla uhudi dhahaban ma tuqbila minhu tẹ́lẹ̀ kankan ni wọ́n bá lẹ́dẹ̀ dé òkè Uhud ní owó tóbi sadaqa ọlọ́wọ̀n ní gbà hatta yu'mina bil qadar tí tí ó fi gba kádà gbọ́. فإني سمعت أبي يقول أنه بينما نحن جلوس عند رسول الله torí pé mi gbọ́ tí bàbá mi sọ báyìí báyìí báyìí wọ́n bẹ̀rẹ̀ sí ká àdìsí Jibril ọ̀kọ́ọ̀là nígbà tó wá bá adélẹ́wù lọ́wọ́ náà wá sọ pé àdìsí ni àlè ìmá ẹniwọ̀n fi àǹtú mìnà bìlá wa malaikatihi wa kutubihi wa rusulihi wal yawmil akhir وتؤمن بالقدر خيره وشره من الله تعالى n tá à ń sọ yìí nìyí n tá ń pè ní imáàni tí kankan ọba ti pé bẹ́ẹ̀ ló ní kankan kò yé ẹjẹ ń pínlẹ̀ pẹ̀lú bẹ́ẹ̀ ọba bẹ́ẹ̀ ọba yóò lọ àkáyé Islam rẹ̀ ṣe pàápàá àbá yóò yọ ọdún yóò lọ àkágbé ó dẹ̀ rí pé ọba ti lọ hajj islam rẹ ti pé ó sì lè máa lọ hajj dé èkú àbá ìjọ rẹ dé láti hajj ọlọ́mọṣẹ́ àṣírọ́ gbogbo aláàdì ṣùgbọ́n ìmà tí kan bá ti dín bẹ́ẹ̀ ò ní kankan náà bẹ́ẹ̀ kéde pé ọlọ́run ṣáà rí pé try tí kan bá ti dín nínú àwọn qualities yìí wàhálà ti dé báyìí àwọn sùúrù ìmà sùúrù dín nù ọlọ́ba tí màmá ẹ̀ sọ pé wo ká máa ná gbogbo ń tẹ́ ní ká máa gbìyànjú gbogbo ń tán lè bì táwọn bá ti gba kádàrá gbọ́ ọlọ́run lè gbà fún wọn. sọ̀rọ̀ kádàrá ilẹ̀ Yorùbá àpèsè bíi méjì méjèèjì ọ̀dà ṣùgbọ́n tá fi ti mùsùlùmí pé fún àpèsè mẹ́ta alákọ̀ọ́kọ́ níta la fẹ́ wójú òun ni pé kí làwọn ń táwọn èèyàn ń sọ jáde lẹ́nu tí ó lè dá wàhálà lẹ̀ tí wọ́n náà lọ́kàn nípa kádà torí pé kò sẹ́ni yóò gba kádà kankan mo ẹjọ́ mo tó tún sọ báyìí ìgbé kádà náà ó sì rò wá ṣe ọlọ́run ọlọ́run wa lè kánú sí i kò sẹ́ńtọ́ mọ́. bọ́lọ̀ ti wá mà tí òsè tó mà ní bọ́lọ̀ bá ti fi mà yà ó ti kúrò nínú ìtọ́nà ọba subhanahu wa ta'ala nìkan mọ̀ mọ́ ó ti fi mà ẹlòmíì àti pé mi mà táwa mọ̀ ẹ́ kìí ṣe lọ́wọ́ ara wa ayé bọ́lọ̀ ọba subhanahu wa ọmọ yìí àwọn kan wà máa ń ṣáájú èyí kan mọ̀ àwọn kan máa ṣe kí ni o ìtọ́nà ọba fẹ́ fi mà yà àwọn ẹnìkan máa ń ṣáájú ẹnìkan mọ̀ ìmọ̀ dáhùn béèrè kan jẹ ìjọba rẹ̀ béèrè lẹ́yìn ká béèrè fún mi. Kẹ́ bí àpèjúwe nípa gbogbo tálẹ́ǹtì sọ fún agbóyò ṣẹlẹ̀ ọlọ́run ti fọwọ́ kọ́ màláìka tó ti dọ́dọ̀ àti màláìka wà gbé wa bá sọ àwọn àdàdà. Táwọn bá tálẹ́ǹtì ti máa bá yẹn ó dìgbà tálẹ́ǹtì bá tún sọ bá anága aná tó máa òun náà ìgbà nínú ọ̀nà tí gbogbo ẹni tó bá fẹ́ jump God tó lóun fẹ́ máa kádàrá mi tó fẹ́ bírèkì rúùtì yẹn irú ẹni bẹ́ẹ̀ nínú àwọn tá a lè sọ pé wọ́n ń mú ọ̀kadà ṣáàlàdà àwọn tí wọ́n máa ń tẹ ẹ̀pẹ̀ àwọn tí wọ́n ń wo ìràwọ̀ àwọn ẹni tí wọ́n ń sọ báyìí ẹja mà káàsì màmá dájú kò sí ẹ̀pẹ̀ kankan kò sí ìràpọ̀ kankan àyàfi táwọn àjẹ̀kùn bá gbé wa. ìbéèrè àfa àjẹjọ ẹ̀ ó so mọ́ mi tí mo dé àfa béèrè pé ẹjọ́ ọlọ́wọ́n bá sọ ní alukur'an ipe ọlọ́kùn zèyé ní sàmá àdúnyà bí mo sọ bí ha wòjà àyà hujúmọ̀ ní ṣèyàfi ọlọ́kùn zèyé ní sàmá àdúnyà bí dínà sínú kawákìlì wàhíìzọ́ bí nkúlì ṣèyítọ́ni máàlì. لا يستمعون إلى الملأ الأعلى ويقذفون من كل جانب bẹ́ẹ̀ lọ́wọ́ kọ́ra ara mi lọ́wọ́ kẹ́ni ní ibi tó wù jẹ́ ìdábàá béèrè òyìnbó ọ̀rọ̀ ọlọ́run ọba tó sọ pé àwọn kàwáàkì àbáwá ibn Uthaymeen wọ́n ní káwọ́kàwọ́ mí nà nìdó àwọn kàwáàkì yìí wọ́n gé wọn jáde nkọ̀tọ́ àtúndínlẹ́ níjò wọ́n wọn jáde látara àrùn wọ̀nyẹ́ ń ṣe ọlọ́run ti máa ń jẹ́ kí mi máa já wọlé ṣùgbọ́n wàhálà òmẹ́sẹ̀lẹ̀ nẹ́jù tó ẹ pé ìràwọ̀ lọ́gbọ́lẹ̀ ni làtàrà kan ti dùnìyà òwúlẹ̀ ayé ọ̀bá jóná kò sọ́njẹ́ ẹ̀dọ́ pé tí mẹ́tírọ̀tì bá balẹ̀ síbi kan ẹ̀dọ́ bí wọ́n bí lọ́ balẹ̀ kò sí tí ó wù bẹ́ẹ̀ lọ́wọ́ sùúrù àwọn mẹtírọ̀tì rẹ sùúrù àwọn kàwáàkì kọlọmọdé àárí àdáwọ gbogbo àdáwọ lókè oníbi lẹ́yìn gbòdé o ẹ bá fò kọjá lórí ẹ gbogbo jù láwọn oníkìní náà ǹjẹ́ ó ǹjẹ́ ó pàdé lọ lọ́yà lẹ́nu ìdíkàlùkù náà ní tó lè fún mi wọ́n tí wọ́n bá lọ àfáàní tó ti ṣẹlẹ̀ ǹjọ́lọ́ ọba subhanahu wa ta'ala ó sì máa ń jẹ́ kí àwọn kàwáàkì bèè wẹ́wù náà fi ń sọ̀kò fún àwọn aṣayàtìnì tó wá ń jọ̀rọ̀ bọ̀ àbí ní ọ̀nà míì ìjà àwọn aṣayàtìnì tó ń jọ̀rọ̀ bọ̀ kálíbi tó dé ìjẹ́ wọ́n sì máa ń rí ọ̀rọ̀ jíbọ́ débi báwọn èèyàn wà máa ń mọ tó ń ṣẹlẹ̀ nílé ayé kódà láláì rí ànábì kankan lé ayé mọ́. mo sọ́njọ́ yẹn pé nígbà tó ṣe gbé ẹ̀yà Qur'an in tó múlẹ̀ ni pé waja'naha rujuman ọlọ́run ọba ló dìdí ṣe é bẹ́ẹ̀ ọlọ́run bá sọ pé wà á fi náà min kulli shaytani báàrí òun tó ti gbé sámà ẹlẹ̀ tí wọ́n gbé ìṣọ́ rẹ̀ ọlọ́run ṣọ́ kúrò ní gbogbo àwọn aṣẹ ìṣọ́ tí wọ́n àtọ̀gá àwọn àtọmọ kékeré wọn àtúnṣe tó di níbẹ̀ mo ní pé n tó súnmọ́ ni pé wọ́n fẹ́ tíráì ṣùgbọ́n wọ́n máa kan àbùkù bọ́ bẹ́ẹ̀ alákọ̀ọ́kọ́ òní pé kò sí ìjiyàn nípa pé ọlọ́run ọbọ̀ ò jẹ́ kẹ́lì kankan rí ọ̀rọ̀ gbọ́ mọ́ ká máa jí gbọ́ tẹ́lẹ̀ ti máa ń jí wọ́n máa ń gbọ́rọ̀ tẹ́lẹ̀ wọ́n gbà wọn àgbọ́rọ̀ mọ́ wọn bẹ̀rẹ̀ sí wájú pé kí ló lè fà á káàkiri. yìí ń kò sí tí kò sẹ́ni tó rọrùn fún wọn. àbájọ wa jiyàn pé ẹ̀lkọ́sàfò lẹ́nuwó wa ti àwòlì nàbẹ̀. ìmọ̀ sọ òpin fáwọn ṣèyàsí ṣé torí ànábì àbí torí iṣẹ́ tá a nàbí gbé wa. قذف الشياطين أهو للنبي لأجل النبي أو لأجل النبوة ṣé torí ànábì torí bá ànábì ni ó kọ́kọ́ ṣẹlẹ̀ àbí torí iṣẹ́ tànàbì gbé wa nínú ìjìyàn àdúrà àbá àlọ́ pé torí ànábì látara bẹ́ẹ̀ bá tànàbì ti kú àwọn ọmọ èyí ti ń rọrọ̀ ọ̀pọ̀ padà kílẹ̀ rí nínú ọkọ̀ náà ìgbà ń rọrọ̀ ọ̀pọ̀ wọn náà náà wọ̀rọ̀ àìsàn ìgbóná ti ń gbọ́rọ̀ ni. alákòókò láti ayé dájú lè mọ tẹ̀síọ́kàn wa sọ́ra kí dà ní kò sí ọmọ èéṣù tó lè kọjá sánmọ̀ òun yẹn. وحفظناها من كل شيطان مارد وزي دون صدا إليش تني حديث يلا عائشة وعن بخاري وني ينزل الملائكة إلى عنان أو في عنان وقال العلماء العنان السحاب العنان السحاب ilé kílámẹ̀ sàárù cloud àwọn màláìkà ní ọ̀sọ̀ kalẹ̀ síbẹ̀. ṣùgbọ́n ìgbà àwọn ń ṣe ni pé lóòótọ́ yìí ni ẹ máa wò tí gbogbo ara bá kó jọ sínú gbogbo ara wọn university of Ilorin auditorium ok ibi báyìí gbogbo ara kó jọ níbi nínú mọ́sálásí. àwọn ní ìmáàmù sọ̀rọ̀ nínú ọ́fíìsì nípa jíjáde ẹnìkan wá jáde láti lọ ọ́fíìsì bóyá wọ́n ṣe dárò sàbọ̀ ní ṣe dárò ẹ̀dá kò gẹ́ kí ni ó gbọ́gbọ́ ṣẹlẹ̀ tí ẹnì yẹn bá jáde láti lọ ọ́fíìsì tí òbí àṣẹ dárò kí ni wọ́n sọ kí ni wọ́n sọ. àyà ọ̀pọ̀ra ọlọ́run lápẹ̀jú tó ga jù. ماذا قال ربكم قالوا الحق وهو العلي الكبير ọlọ́run bá ń júwe báwọn mọ̀láìkà ti máa ń ṣe láàrin ara wọn. tọ́lọ̀ wọn bá ti sọ̀rọ̀ kan àwọn ọmọ bíi pé kí lọ́lọ́sọ tó bá ti ń sọ káàkiri. àwọn àtàwọn ọmọ sọ fún wọn pé alhaq bí ó ti rí lọ́lọ́run ọba sọ yẹn òun wọlé aliyu kẹbi ọlọ́run sì ni ọba tó ga ju òun sí ali ọlọ́ga ju kẹbi ọba tó tóbi jù lọ. tọ́ba wọ́n ń sọ eléyìí pé kí ni wọ́n náà tún bọ́ kí ni wọ́n náà tún bọ́ yóò àwọn spread ẹ̀rọ bá ti máa spread ọ̀rọ̀ láàrin ara wa ọlọ́run ọlọ́run kò ju ìlú ga jù àwọn kan wà sọ̀kalẹ̀ náà màláíkà sí àṣàhà. nígbà táwọn yẹn náà bá tún wá ń sọ̀rọ̀ yẹn láàrin ara wọn ibẹ̀ ni àwọn ọmọ yéésù ti máa ń gbọ́ àwọn kan tí wọ́n gbọ́ kò sí ìtòlè kọjá bẹ́ẹ̀. tàmá gbọ́ gẹ́gẹ́ bí àdìsí ẹ̀la Aisha àwọn ni ọmọ gbòòrà wọn ni bákan náà ni àbá àṣùbíyá ni tóòrì ọ̀dọ́ ìpè owó gbòòrà wọn nílẹ̀ gbogbo àwọn náà ti rẹ́ni bí nǹkan ó ti àwọn èyí ló wájú gbọ́ tábà ti sọ ṣìhá ògùn náà gbogbo ẹ fún wa kó jó nígbà tí ògùn náà yẹn lè bá kó tó sọ gbọ́gbọ́ fún ẹni tó tẹ̀lé nígbà míì ògùn náà yẹn lè má bà tí yóò fi sọ ìyìn tó fẹ́ sọ tó bá ti ń sọ bá ìkejì náà sáré pàṣẹ kógun náà tó gbà wọn náà ṣùgbọ́n kò sí ìtàn sọ ògùn náà bàtí ọba màṣíyà ọlọ́run tó wà láàrin wà wà èyí tọ́lọ̀ ń bá fẹ́ kọ́ bọ́ẹ̀lẹ̀ ẹ̀ tó kẹ̀ sórí ikú yóò sórí ikú nínú àwọn ṣàyàtì ọlọ́run fẹ́ kọ́rọ̀ yẹn jáde náà ìyẹn wá ní ọlọ́run síwájú ẹ̀ ṣùgbọ́n wọn ni wọ́n ti rì ìwọ ni ẹ̀rọ ìdìbà àtà ẹ̀ṣọ́ à nígbà tí wọ́n pa àǹkúmi ìdọ́fà wàlẹ́kùnlé kọ́mí náà kọ̀tún wọn kò dáàrò hà tẹ́ bá ń pẹ́ wọ́n pẹ́ kò dáàrò kò dáàrò kò dáàrò dáàbòrúkọ ọ̀gbẹ́ni yẹn. látàjẹ̀bẹ́ lẹ́kọ̀dárìnà kọ̀tìfọ́nìṣì fàlẹ́kùnlé kọ́mí náà kọ̀tún wọn kò dáàrò hà ẹni pé kò dáàrò ilé wọn ló borí ibú jù láàrin ṣùgbọ́n ìtọ́lọ́sí kẹ́lẹ́ ẹgbọ́rọ̀ yẹn jáde lọ́jáde wọn bá báyìí ń gbọ́ báyìí so wọ́n sọ̀kò fún wọn wọ́n bá ti sọ ògùn náà fún yẹn yóò ju ẹ kó tó délẹ̀ ìní yóò ti sọ rẹ kó tó gbà bọ́n ti ń gbọ́rọ̀ ni tó ń gbàgbọ́ náà bí ilé kò tẹ́ tó rọrọ̀ gbọ́ ni wọ́n má àwọn afáàfin sọ pé tàwa kú fún ẹ̀ lè lògùn wà torí pé àwọn àmì ìtúyìn ìṣèlú ẹ̀ ní gbọ́rọ̀ nìyí àrínà àwọn afáàgẹ́ ní ìmáàmù kò tóbi wọ́n ní tàwa kú fún ha يعني السمع توقفه للنبوة توري رسالة عن النبي ní anabi sọlá ẹsẹ lẹsẹ mi nàmà takahad anabi sọlá ẹsẹ ní kókò sí láàrin wa àní ká mùsùlùmí gbogbo ẹni tó bá ti ń lọlé àdìgbà. torí ìdí náà gbàtọ́ náà ti fẹ́ kọ́ ṣẹlẹ̀ yẹn ó gbọ́dọ̀ ṣọ́ in tó ń torí ẹ̀ ṣòfin káwọn ọmọ yẹn ṣe mọ́rọ̀ ọ̀pọ̀ mọ́ láéláé làwọn fi sọ pé bó ṣe rí yẹn pé tàwọn kó fún àtàmà lé ànàbùwà ọlẹ́bẹ̀tà wọn sọ pé wàhùkọ̀lá àǹtàzílẹ̀ ilẹ̀ ayọ́mi tìyà káwọn ọmọ yẹn sọ sì máa rọrọ̀ bọ́ yìí ó yẹ kó máa bẹ bẹ́ẹ̀ jẹ́ òun lẹ́sìn yára ṣùgbọ́n àbá ọ̀sẹ̀ míì wọ́n ní tó súnmọ́ jù ní pé lè lògbó wà. alẹ́ nàbí ibi tó yá nàbí ẹ̀yìn sáà nàbì sọ wípé ìgbà yẹn ni wáyé sọ̀kalẹ̀ kí ọ̀rọ̀ àwọn kẹfìrí kọ́mọ àwọn olùwáyé má nàbì lọ kọ́rọ̀ àwọn táwọn ẹni yìí jí bọ́ kó máa di wáyé lọ́dọ̀ ànàbì sọ́kọ̀ bá a sọ tòun bá sànàbì lọ tán tí ò sí pé wáyé kankan lè wá mọ́ àwọn tá ń gbọ́ wọ́n máa dry wọ́n sì máa sàn án lóko bá ti ń án lóko náà tẹ́lẹ̀ tó jíjọ́rọ̀ gbọ́ ìṣẹ́kù ló ìbàdàn pa àwọn ẹlòmíín tí wọ́n ń lọ wọlé adígba wọ́n rò ó tọ́ ẹyọ kan ó fi náírà náà yí pọ̀ wọ́n bẹ́ lẹ́ẹ̀kan sí ìjọ́rọ̀ pọ̀ ṣiṣẹ́ ṣùgbọ́n wọ́n ń bẹ lábẹ́ ìjìyà yìí tán ń bẹ kálẹ̀bí tó dé náà nìkan ebó yín sí o wọ́n ṣe ń jẹ̀yà náà ni ṣùgbọ́n ká fún ìkankan máa bọ̀ ní ọ̀pọ̀ sí o however wọ́n ṣe ń gbọ́rọ̀ ẹ̀. وجعلناها رجوما للشياطين بدون مبالغة لو سمعت tọ́lọ̀ bá sọ táwọn sọ̀hábà bá sọ láàrin àwọn màláíkà bá sọ láàrin kìí ṣe kọ́dà kìí ṣe zaibu ó ti di kí ni o ó ti di tọ́lọ̀ ti fi mẹ́rin. sòyẹ́ mi pé bí ìgbà tọ́lọ̀ bá ti sọ̀rọ̀ kọ́dà kò ṣe kí ni o ó ti hàn kò ṣe zaibu báyìí. ẹlẹ́ẹ̀kejì nínú ọ̀nà tí kọ́dàrú tí wọ́n fi ń di mímọ̀ oníwòkó kí nǹkan yẹn ṣẹlẹ̀ ní lọ́dọ̀ tí wọ́n. ìdí mo sọ eléyìí ni pé àwọn nǹkan máa ń ṣáájú ara wọn. gẹ́gẹ́ àpèjúwe nǹkan mi ń ṣẹlẹ̀ níbi nǹkan báyìí àmì làwọn ọmọ ọmọ tá a bá ń fura báyìí sí a gbọ́dọ̀ sókè dandan gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ gẹ́gẹ́ àpèjúwe bá a ti wọ̀n gbá atẹ́gùn ìfẹ́ atẹ́gùn òjò ta ló lè sọ bójú rọrùn bí kò ẹni tó bá mọ̀ òun ni ó mọ̀ ìwọ ò mọ̀ báyìí sí kó o gbọ́dọ̀ pàtìmọ́ ara rẹ̀ kò ní méjì mọ́ ẹ wá rí lẹ́yìn ìgbà mọ́ra pín sí pín sí méjì ìtumọ̀ra wá fi mùsùlùmí kú agbẹ́sí mélòó pínpín táwọn èèyàn pín pa kọ́dà rẹ̀ sí àwọn alákọ̀ọ́kọ́ làwọn tó ń pín lò fá àwọn kọ̀dà rí yà gẹ́gẹ́ bí wọ́n pè àwọn ẹ̀ àtàkùn sí kádàrà eléyìí ọ̀pọ̀ láwùjọ wa ṣùgbọ́n àwọn tí wọ́n wà níbẹ̀ àwọn náà ní àwọn tó ń sọ olórí àwọn tó ń sọ eléyìí ni mo kọ́ wa ní máa bàbá juwani àti tatúni o zèlíyàn dimashqi nínú àwọn tó ń sọ nínú àwọn tó wá ìfún àwọn mu'tazila ومنه عمرو بن عبيد الذي قال بلسانه الخبيث أنه لو سمع أعمش يتحدث أو يحدث بحديث صادق المصدوم لكذبت قال بالفعل ولا حديث صادق المصدوم قال النبي صلى الله عليه وسلم تقول رجعت الأقلام تقول صلى الله عليه وسلم إن أحدكم جمع خلقه في بطن أمه حديث ابن مسعود أربعين يوما نطفة أها ثم يكون قدر مثل ذلك أنا اللي بابا بابا parí gbogbo ọ̀rọ̀ wa láti inú ìyá wa. Olánàbí sọ̀rọ̀ àṣìlá sọ̀rọ̀ fún Bánàbí ti sọ ẹ̀ òun lọ tó fi ń so tọ́jú lọ sọ́ọ́lẹ̀ ẹlọ́sọ̀. Iná Tánàbí wa sọ ni pé gbogbo wa o súnmọ́ yóò rẹ̀ bí àgbà ìkẹ̀yìmá. Bìkẹ́tì lè rí sèyí wà ájàlè yìí ẹ̀hán wà sẹ́yìn ìwà ṣàkíyàn àwọn sẹ́yìn. Ìjọ jẹ iṣẹ́ tí ó ṣe bákan náà ìgbà tí ó lò lé ayé yóò jó lórí àbójó lórí pọ́tù kan owó ẹ̀ ọlọ́run mọ̀ pa ẹ̀. àmúrò ìgbà àbẹ̀rẹ̀ ó ní ọmọ ẹ̀yà wa sílẹ̀ gbàgbọ́ àwọn mọ̀tẹ́sílẹ̀ ó dá káwọn ọmọ orúkọ àwọn pípì náà. torí jọ́dẹ̀ yẹn fẹ́ sọ̀rọ̀ ní ìsìn tó sọ pé orúkọ tó ń fẹ́ sọ ọmọ àtọ̀ ni wá sílẹ̀ gbàgbọ́ fìdí náà dé ní àdúgbà ayé ọ̀fẹ́

ìbọ́lọ́ ọba subhanahu wa ta'ala wọ́n òkun tí ń ṣẹlẹ̀ wọ́n fẹ́ dìfẹ́ǹdì ọlọ́ wọn á ń tàbí ọlọ́ wọn láwọn ọ̀rọ̀ tí wọ́n ń sọ nínú ẹ̀rí àwọn ọmọ wa ẹ̀jẹ̀ fún méjì pẹ̀lú. alákọ̀ọ́kọ́ nígbà ìbọ́lọ́ ọba subhanahu wa ta'ala ọmọ nípa nǹkan kó tó ṣẹlẹ̀ kí lọ́lọ́run kí lọ́lọ́run fẹ́ rí wọ́ọ̀dà wọn kẹsì torí bọ́lọ́ ọba nínú òròyìn òní pé kó máa ṣe déédéé tó tẹ́ pé déédéé lọ́dọ̀ àwọn ọmọ tẹ́sílà ó yàtọ̀ sí déédéé tẹ́lẹ̀ máa. wọ́n ní déédéé ọlọ́run ó dictate pé kí ọlọ́run ọba kó wọ́n fìyà jẹ lórí tó yẹ kó ló fọ́ọ̀tì ẹ̀ ṣe látara bẹ́ẹ̀ ọlọ́run ọba sí ọba tájì. àwọn èèyàn ń ṣe àwọn ènìyàn ronú bẹ́ẹ̀ ṣùgbọ́n náà pé wọ́n ronú yẹn láti fi sọ̀pọ̀ ọ̀tọ̀ ọlọ́run wọ́n bẹ̀rẹ̀ sí ní tí gbogbo àyà Kùránì látòkè nílẹ̀ tó ń tọ́ka sí ni pé kò sí ta lè ṣàbí ọlọ́run sùhárà ìyára rẹ̀. bó ìwọ ti fẹ́ dárò ẹni ẹnu tí ẹ bá sọ pé kí ló tọ́lọ́ fẹ́ bí àjọ tọ́lọ́run bá wò wọ́n ọlọ́run ẹ̀ kó tó wá fẹ́ àjọ ánsà rẹ̀ pọ̀ gan-an. ánsà alákọ̀ọ́kọ́ jẹ́ ọkọ̀ọ́kọ́ fún wa léyìí tí ò le òun ni mọ̀ nǹkan mi gbogbo ọ̀sẹ̀ wa ẹlẹ́ẹ̀kejì ni pé a tún lè ṣe nǹkan kan àti ká wà ní abẹ́ ìfẹ́ kí nǹkan yẹn ṣẹlẹ̀ ọlọ́run ọba tó ibi tí ọlọ́run ọba ọba fẹ́ kó ṣẹlẹ̀ kò sí ìgbésẹ̀ kò ní ṣẹlẹ̀ òòlù pé tó bá fẹ́ rí ẹni ìdáhùn kí n mọ àwọn lẹ́wù ìrọ́dà àwọn lẹ́wù kádàrá rẹ̀ kí lẹ́wù kádàrá rẹ̀ ní alákọ̀ọ́kọ́ ọlọ́run ọba kí ẹlẹ́ẹ̀kejì ẹ̀kíta ọlọ́run ọlọ́run kò kàn nẹ́bí sallallahu alaihi wasallam lọ́lọ́run bá ti kò ká dára àwọn ẹ̀dá inna Allaha kataba maqadira al-khalq qabla khalqi as-samawati wal-ard khamsina sana ọlọ́run bá ti kọ́ gbogbo kádàrá gbogbo wa kó tó dá sánmà àti ilẹ̀ fifty years síwájú rẹ̀ kò tí wàá tó eléyìí ò ṣe tú ẹ̀ tó ó tún kú ká ní ìrọ̀ wọn bá wọn tí wọ́n gbọ́ mi mo bá sọ̀rọ̀ ìrọ́dátú wọlmẹ̀ṣìnà mo ní màá yanjú mọ́sálà lálẹ́ tó wá délé kí náà pè ní ìrọ́dà ìfẹ́ bẹ̀rẹ̀ lọ. aya pọnú a ọlọ́run subhanahu wa ta'ala ti jó yọ pé kò sí tó lè ṣẹlẹ̀ fún mọ́ yẹn ó dá àwọn mọ̀tẹ́sílà lákẹ́ púpọ̀ àti àwọn dárí bí wọn. بالشعر gẹ́gẹ́ bí معبد الجهل أتى بليان الدمشقي أتى فمي وبعد قال وما تشاءون إلا أن يشاء الله kò sí dẹ́yìn fẹ́ àbíkọ́lọ́ ọ̀rọ̀ subhanahu wa ta'ala fọ́fẹ́ kí nǹkan ẹ̀ ṣe tọ́lọ́ ọ̀bá fẹ́ kí nǹkan ẹ̀ ṣe. wàá masala. sọ kí gbogbo abúwájú jẹbìrìyà báyẹn kágbà bọ́lọ̀ wọn subhanahu wa ta'ala olófọ́ọ̀tì nǹkan máa ṣẹlẹ̀ lórí wa ìyẹn gbọdọ̀ gbọ́ ilé yìí ìyẹn ni ó fi máa rí kálọ̀ àṣàlàyé dílẹ́bù tó lè sọ dé tó bá tún dílẹ́bù yẹn gbẹmẹ̀ dákẹ́ táwọn ìwà ti gbọ́ ẹyẹ mọ́ ibi tá a padà parí ọ̀rọ̀ sí. à ń pe ìrọ́dà nínú ọ̀rọ̀ àkídà ó ọlọ́run bá ní ọ̀dà ọlọ́run bá máa ń gbèrò ọlọ́run ọba tún máa ń gbèrò nǹkan ọ̀nà méjì wá ní ọ̀dà rẹ̀ kù sí ìrọ́dà aláwọ̀kan kò ní ìrọ́dà tún kàwọ́níyà tún kọ̀dà kí wọ́n fẹ́ jẹ́ wọn. إرادة كونية قدرية ألا كجني إرادة كونية شرعية إرادة kí náà pè ní ìrọ́dàtù tòníyàtù qadariyya. Abu Ibn Taymiyyah وغيره من من أسلافنا أصور تركي nípa ilé definition tó simple tí ò ní yóò dà wọn lórí nínú kọ́ọ̀lù mufid fi bayan tawhid kitabi tawhid wọ́n sọ pé ìdápẹ́ ni ìrọ́dàtù tawhid tó qadariyya olùdóyẹ pé eléyìí á ṣẹlẹ̀ dandan sí ntọ́lọ̀ fẹ́ràn àbí ntọ́lọ̀ fẹ́ràn ìrọ́dà tó àmà ọlọ́run fẹ́ o àbọ́lọ́run ọ̀fẹ́ ìfẹ́ ni mò ń sọ báyìí kéèyàn fẹ́ràn nǹkan ọ̀gbò kéè bọ́lọ̀ ń wíṣì yorùbá nìyó ọlọ́run gbé o ọlọ́run láìkì nǹkan láìkì ẹ̀ ṣùgbọ́n ó fẹ́ kí nǹkan yẹn ṣẹlẹ̀ ọ̀ṣẹ̀ eléyìí kó even tọ́lá sí. ẹlẹ́ẹ̀kejì sọ ẹ̀dáǹpù yẹn oníbàdíjọ́ kò ní ìtọ́jà ẹni ọlọ́ọ̀fẹ́ rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ló jẹ́ ọ́pọ́sìtì ẹ̀ náà kí ẹ máa ṣe sí ọ̀dà ọlọ́ọ̀fẹ́ kí ẹ náà ṣe ṣùgbọ́n kò ní fẹ́ tabakọ́kọ́ gbà pé kò sí tó lè ṣe láìkọ́ lọ́ọ̀bà aláàbàṣe so ọlọ́run wá lè jẹ́ kí nǹkan ṣẹlẹ̀ kó sì má fẹ́ràn nǹkan yẹn ìrọ́dá tó kí mo gbé yẹn o kàwọ́níyá tó kọ̀dàrí yẹn example gbogbo alágbà pé ọlọ́run ọ̀fẹ́ abú nínú àwọn tí àwọn tí wọ́n máa ń sọ̀rọ̀ pàgádàrà mú wá fún wa láti fi kàn kó wa anabi sallallahu alayhi wa sallam oníwọ̀ ṣọ́ọ̀bù lẹ́sẹ̀ ilẹ̀ hadith anabi sọ pé ọlọ́run ọba abubuwa lè fi sọ́dọ̀ ẹ̀ ìrọ́dá tó kíra ẹni sọ báyìí sí kàwéyé ẹ̀sùn padà ní. kí wàá ló ń bí tó yẹ pé aburú tó ṣẹlẹ̀ àti ti sọ́dọ̀ ọlọ́run ọlọ́run gbèrò rẹ̀ sọ́dọ̀ ọ̀fẹ́rẹ̀ ayà iná kílẹ̀ nínú ọkùnrin kí mo pe ìrọ́dá tó kàwéyé ẹ̀sùn padà rí àbúní ìrọ́dá tó àmà ìrọ́dá pé ọlọ́run nífẹ̀ẹ́ àbíkọ̀ ó wá lè ṣẹlẹ̀ síbi tó dà ó lè ṣẹlẹ̀ síbi tí ọ̀dà ẹnìkan ròyìn ọlọ́run ọba ó ní mùrídù lè xeyìn wọ ṣẹ́ẹ̀bì kọ̀bí ẹ̀ wọ̀lẹ́àkì lè ṣẹ̀yẹ̀ bọ̀ lè màhàlì mùrídù lè xeyìn wọ ṣẹ́ẹ̀bì kọ̀bí ẹ̀ ọlọ́run ọba ló máa ń gbèrò dáadáa àtàwọn nǹkan tá a fẹ́ràn ọlọ́run lè gbèrò ولكن ليس يرضى yẹ́rùbọ̀ bí màhálì àwọn nǹkan tí ọlọ́run bá kórìíra ẹ̀ ọlọ́run yọ lọ sí ṣùgbọ́n ó fẹ́ bọ́sẹ̀ example tí o ti olùlọ̀rọ̀ ètò bá ṣe sì náà ní. wọ́n ń pè ẹni ah, example wọ́n ń pè ẹni tó bá ṣe kí ni o ètò bá ṣe sì ọlọ́run mọ̀ pé sì náà ọ̀ṣẹ̀ ó sì jó ṣẹlẹ̀ ní kò bá má ti ṣẹlẹ̀ ó sì jó ṣẹlẹ̀ ní kò bá má ti ṣẹlẹ̀ ní kò bá ṣùgbọ́n náà ìjọ náà fẹ́ràn ká ṣe nìyà ọlọ́run fẹ́ràn ọlọ́run bá sọ ní sọ́rọ́ fún fìdí ọmọ ọlọ́run ní ولكن الله حبب إليكم الإيمان وزينه في قلوبكم وكره إليكم الكفر والفسوق والعصيان. الله أبا فعل الإيمان ó sì fi ìfẹ́ ẹ̀sọ́ ọlọ́kan. ọlọ́run bá kórìíra ẹ̀lìkófù ìṣekófù wẹ̀lùfọ́sọ ìyàwó òkì wọlé ẹ̀sìá ìdí ẹ̀ máa yàgbọ́. ọlọ́lẹ̀ tó bá ṣe kọ́dà tó jìnnà sí ìdí ọ̀dà ọ̀dà ìkẹ́ ọkùnrin ṣe àwọn ẹni tí wọ́n gáìdì àwọn tó wà gáìdì láàrin ọlọ́run ọba dá iṣẹ́ ìk ṣùgbọ́n bó ṣe wá dà ẹ́ lórí kàmá jẹ bẹ́ẹ̀. iṣẹ́ kèbèrè táwọn yìí ń ṣe ọlọ́run ọ̀dọ́ ló sì ṣùgbọ́n ó fẹ́ káwọn kèbèrè ṣe bí èṣì ti yọnu òun ni ó fi jẹ́ kán lè rí ṣe. oníbèrè kan jáde lára ṣùgbọ́n kí n tó sọ béèrè wọ́n pe ẹnìkan ní Abdul Jabbar El Qadar Abdul Jabbar El Qadar ọba kan nínú àwọn àfa à ń pè ní abu ishaq al-isfirahi ọba wọn ṣe mọ̀nàkàṣe. nígbà tó fẹ́ bẹ̀rẹ̀ rẹ̀ oní subhana man tasamma wa ta'ala an kulli fawahish. oní mímọ́ tuntun ọlọ́run ọba allah ọba tó yẹ kí a lè fi ìdọ̀tí kankan ti ṣé rọrọ pa ṣùgbọ́n àbá àwọn ìṣá àṣùbí àlẹ́sẹ̀rọ̀ ọgbọ̀ yìí òní rárá òní subhana man la yaqa'u shay'un fi mulkihi illa bi'ilmihi wa idhnihi. àbá wa gbọ́ nígbà kejì àbá wa ti di mímọ́tótó ọlọ́run ọba Allah bẹ́ẹ̀ kankan ò ní í ṣẹlẹ̀ níbi tó ń darí agbẹ́gbọ́mọ̀pẹ́ àgbọ́yọ̀ darí ẹni alákòókò yìí ọ̀rọ̀ tó ń sọ yẹn àfàtún wa dá lóhùn sí kó ní ọ̀rọ̀ tó ń sọ yẹn qawlu al-haqqi yuradu bihi al-batil aw kalimatu al-haqqi yuradu biha al-batil ọ̀rọ̀ tó lọ sọ ṣùgbọ́n nǹkan tí mo rí pé aburú bẹ̀ lọ́rẹ̀. àfáà tó lóhùn yẹn mo fẹ́ fi léèdì kílè dáadáa lè ṣùgbọ́n ẹni àfáà sọ alábàá ẹni tó sọ alábàá ẹlùkọ̀dà onígbémọ́ tuntun ọlọ́wọ́ bá aláàdọ́ pé nǹkan àìdá ìtọ́wọ́ rẹ̀ bọ́ ààrẹ fi àìdá ti sọ́dọ̀ rẹ̀ ṣùgbọ́n bàbá yìí ti kọ́ ẹ pé tí bá lè fílẹ̀ kọ́ lọ báyìí ní tó fẹ́ sọ ni pé gbogbo ẹni tó ṣe dìnnà ọwọ́ ẹ̀ ló ti wá gbogbo ẹni tó jalè ọwọ́ rẹ̀ ló ti wá ọlọ́wọ́ ọmọ ti ẹni tó mutí ọlọ́wọ́ ọmọ ń pa ẹ̀ àlepá náà lè ṣe nǹkan lọ́wọ́ ara wa tọ́lọ́ Ọlọ́run kálá ọkùnrin wọ̀n bá ta ọlọ́run sì ló dá ẹ̀ àbá àwọn agbègbè tí bá lè mú táyà fún lè lẹ́tí lálẹ́ṣẹ̀ mi tí ó ń dàrú wa lórí wa ni subhana man la yaqa'u shay'un fi mulkihi illa bi'ilmihi wa in subhana man la yaqa'u shay'un fi mulkihi illa bi'ilmihi wa in mọ́tò ọba aláàbá ẹni kankan ò lè ṣe nínú ìkápá rẹ̀ àdúgbò ẹ̀kọ́ mọ̀ ẹni tí ó fẹ́ ṣe àìdá náà kò ní òlè rí ṣe àgbọ̀rọ̀ ọba náà sí a mọ ìjọlọ̀ ọba yóò sì rárá ló wá fà béèrè tí wọ́n á fẹ́ sọ rẹ̀ ǹjẹ́ ọlọ́run ọba ó lè gbèrò nǹkan ó sì máa nífẹ̀ẹ́ ó yẹ kí dáhùn ẹ̀ báyìí bẹ́ẹ̀ kí ló jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run gbèrò ká ìdáṣẹlẹ̀ lójú ó ṣe é ṣẹlẹ̀ ṣùgbọ́n kò ní nǹkan ṣe. لكن الله حبب إليكم الإيمان وزينه في قلوبكم وكره إليكم الكفر والفسوق والعصيان أولئك هم الراشدون àwọn tí wọ́n ṣe nǹkan àtìlẹ́ṣẹ́ lọ́wọ́ ara wọn eléyìí bọ́ sí tahta iradatun kauniyatun qadariyya. yóò ṣẹlẹ̀ ní o ṣùgbọ́n ìjọ náà fẹ́rẹ̀ rárá ọlọ́run fẹ́rẹ̀ ẹ̀kejì ń bẹ òní iradatun kawniyatun shar'iyyah ilé náà pè ní tọ́lá ọlọ́run gbèrò kan kò tún wá nífẹ̀ẹ́ kan ìrọ́dà alákọ̀ọ́kọ́ ní kí ni kawniyatun qadariyah mo lè sọ pé ìrọ́dà tó kí fi ó àmọ́ ilé ìrọ́dà tó kà fún ọlọ́run fẹ́ràn ó gbèrò ẹ̀ kò tún wá nífẹ̀ẹ́ kò fẹ́ ká ṣe é. eléyìí náà ẹ̀gbáǹpù e, òun gbogbo dáadáa tá à ń ṣe à ń ni gbogbo ẹ̀ ìbá jókòó ni bìlí nìlá ńdọ́lọ́ fẹ́ràn àṣẹ. ọlọ́run pé rẹ̀ ló àwọn àgbìbà ẹ̀kejì ń ní pé bá ó tó wá ṣe ni ó fẹ́ràn kírun ní sọ̀rọ̀ ọ̀fẹ́ tààmù. Ilé bá ó lè fẹ́ràn nǹkan ó sì máa ń gbèrò kó sọ kó sọ. àfáwà ìlú tẹ̀ yìí lẹ́ẹ̀kan sí ìbéèrè ǹjọ́ náà lè fẹ́ràn nǹkan ó sì máa ń gbèrò kí nǹkan ẹ̀ṣẹ̀. àfáà ni ọ̀pọ̀ sí kọ́lọ̀ fẹ́ràn nǹkan ó sì máa ń gbèrò kí nǹkan ẹ̀ṣẹ̀. ìtọ́nà ọba fẹ́ràn ọlọ́ni wọlé òṣà àrọ̀ bùkàn. لجعل الناس أمة واحدة ولا يزالون مختلفين ولذلك خلقهم وتمت كلمة ربك صدقا وعدلا ونضلوا ولوما لا لا شيء لا جعل الناس أمة واحدة وباشر والكيو ní ìjú ẹyọ kan ṣùgbọ́n náà ọba ọba tó sọ fún wọn lẹ́yìn ìgbà lóru ṣùgbọ́n wọn ní yíyẹ wọn ní gòlẹ̀ tí ọmọ yàgbọ́ ṣùgbọ́n ọmọ tí yàgbọ́ yẹn wọlé bẹ́ẹ̀lì gà kọ́mọ yàgbọ́ yẹn kójọ wọn ọ̀gá ẹni bẹ́ẹ̀lì gà kọ́là nítorí kẹ́ mú bàa yàgbá òkú nù ìbádọ́lá ìfọ̀ àná. روى وإن تطيعوه تحسن إما يأتينكم مني هدى فمن تبع هدايا فلا خوف عليه يا أيها الناس آه قد أنزلنا إليكم كتابا آه يا أعوذ بالله من الشيطان وما أرسلنا من رسول إلا بلسان قومه ليبين له ليبين له قلوب سبحانه وتعالى أما يأتي من àtàwọn ẹ̀rí tẹ̀ fún wa ó fi júwe pọ́lọ́ ọba fẹ́rẹ̀ dáadáa fún gbogbo wa ó fẹ́rẹ̀ ìmọ̀nà fún wa wàláyé zàlónà mùsùlùmí ṣùgbọ́n wọn ní yẹ wọn ní gbò torí pé ọlọ́run ọba Allah ọmọ nípa àtọ̀run sọ́gbà mi ọlọ́run fẹ́ràn nǹkan títí ìfẹ́ràn love life fèrè ní ìpè ìjọba yíyẹ ṣùgbọ́n wọn ní wíṣì kọsẹ̀ gẹ́gẹ́ bí kẹfẹ́ àìmọ́ òun ṣe ọlọ́run kọ́ ṣẹlẹ̀ òun ló wá fà á tí wọ́n fi lè ṣe ẹja mú àyà náà ni. ọ̀rọ̀ ni wọ́n bá yọrí nílá ayé àjíyàwó yéṣọ́ sọ́dọ̀rọ̀wó bíbí islam wọ́n máa yọrí ní ayé òdìláwó yéjà sọ́dọ̀rọ̀wó ضيقا حرجا كأنما يصعد في السماء إرادة كونية قدرية ọlọ́run bá sọ pé ẹni tọ́lọ́run bá fẹ́ fi mọ̀nà yíṣọ́ àkọ́dọ̀ ọ̀gbọ́n lè tìlá ọkàn ọ̀hún yóò ṣì báyà fẹ́sí ọlọ́run fẹ́ fi mọ̀nà. wọ́n máa yóò rí ìdá ayé òbí ńlá bò ṣùgbọ́n tọ́lọ́run bá fẹ́ tó ṣì nà yé jẹ́ àìfọ́dọ̀ ọ̀hún lọ́yẹ̀ kan. ìtọ́lọ́wọ̀n fẹ́ fún ẹ kò lè ṣẹlẹ̀ láéláé ẹ̀mí òun wà le láàárín àwọn kan lè wọlé bẹ̀ pé ṣe bá sọ pé bọ́lọ̀ ọmọ sùkánà wọ̀ tààlà ìwé òun ló fọ́ọ̀sì aláburú náà ṣàbúrú ẹ̀. ẹ dákun ẹ tẹ́tí ìfẹ́ fi ń lẹ̀kẹ́ dìde bí kíkan tó dàrú sí i. àbáwá ṣàlàyé eléyìí tí ò fi rárá ó ní rárá ayé àgbàrá náà ni ó yẹ gbogbo ẹni tẹ́ ẹ ti rí yẹn ìtọ́lọ̀ mọ̀ nípa wọn torí pé fi kò lówó bìí mọ̀rọ̀ fàzádà òun ò lọ́wọ́ wọ́n ní problem èèwò ní gbìyànjú gbọ́dọ̀ ọmọ sáà àwọn gangan náà ní problem ra fàzà so ziyada yẹn ní bayani yẹn yẹ jẹ àìsàdàrà hù báyìí kan tẹ́yìn tẹ́yìn kí ó ṣó ń clear ẹ̀yìn tẹ́yìn kí náà ṣó ń clear ẹni tí ọba ti di pé ó mọ̀nà lẹ́yìn kó tọ́ hàn sí ẹ sí olórí problem ọ̀kan fi kúrò rí i mọ́rọ̀ fàzàdà kì í ṣe bọ́lọ̀ ọlọ́mọ ló kú wà láàrin àwọn afa àbẹ̀tàn fún mi anabi ni wàṣọ́rù nínú àdìsí anabi tó gùn dáadáa anabi ń ṣàdúrà àdí afa àyè ló gba àdìsí wọn nínú bukhari wa muslim anabi ni wà ilé ìkẹlẹ́ xayẹ̀rọ̀ kúlà wàṣọ́rù lè sa ilé wọ ọlọ́run ọba ọlọ́run wọ ọmọ ìṣe ìlera rẹ̀ ṣùgbọ́n burú kan sí lọ́dọ̀ ìrìn olùṣàmù. kéèyàn máa ń mọ̀nà ẹ dákun ṣe dáadáa ọlọ́run sì ni kò ní í ṣe èèyàn ò lè fi àìmọ̀ nálẹ̀ pé kò mọ̀ pa ẹ̀ bóò láti wá fẹ́ ròyìn a gbogbo tó bá já burú bóò láti fẹ́ explain tí ò ní èèyàn ta san Ọlọ́run mọ̀ sí o sì lọ yọ̀ǹda kó ṣẹlẹ̀ ánsà rẹ̀ lọ́nà méjì ánsà alákọ̀ọ́ ni pé kò sí tí ọjà burú tí ò sí dáadáa lẹ́yìn ó lè já burú lọ́dọ̀ tí ẹ fẹ́ gbé dáadáa lẹ́yìn rẹ̀. ẹ̀kejì òun ni pé ọlọ́run ọba kò ní ṣàbúrú ìsìnkláàlà kọ́ adáburú yẹn ṣe rárá ó lè já burú lọ́dọ̀ ilé ṣùgbọ́n dáadáa ní ìjẹ̀lẹ̀ èyí tó hàn sáwà lọ́wọ́ ọ̀gbìn ẹkẹ ẹta ń bẹ ní pé ẹjẹ tún yìí sọ ẹni tí wọn pa bàbá ẹ ṣé dáadáa náà ṣe fi kọ́sì wọn pa bàbá rẹ kì í ṣe dáadáa ṣùgbọ́n lè jẹ dáadáa ẹni tí bàbá ẹ fún kékeré ọmọ òrukàn ṣùgbọ́n lójú tí ẹ aburú ló bá òun rèé torí sábàbí abu abdulrahman tí ó náwó lé ọmọ òrukàn tí òun fi rárú jẹ́nà ọlọ́ọ̀ni bí bàbá tiẹ̀ kú kékeré káfíńsì rèé ti yìí láwù wọlé lẹ́yìn ana ọ̀húwà kàdé ìdìjà ní ọ̀bọ̀yẹ̀ rẹ̀ ọ̀dà àgbà yìí wọ́n bá bàbá rẹ̀ tó lọ àbúrò ìbò ṣùgbọ́n nìkan ti dúró tọ́lọ̀ rẹ̀ níjọ́ wà náwó bí bàbá ẹ̀ lórí kó lè bàrà ìjẹ́ ṣùgbọ́n kí ni o dáadáa ṣe lò kódà yóò tún jẹ́ dáadáa fóònù náà láwọn tó jẹ́ ìlú ẹ̀sìn ṣé bẹ́ẹ̀ kọ́ ọlọ́dọ́ pé èyí fa burú ti sọ̀rọ̀ lọ bó ti jẹ́ pé abúyàn ò lè ṣe ọ̀rọ̀ ọba aláàbò kódà àwọn àjẹnú gan àwọn gan gbọ́ ilé yìí nígbà tí ìmọ̀ afakúrú sọ́dọ̀ ọlọ́run wọ́n sún nígbà tí wọn àrọ́rọ̀ kọ́ mọ́ wọn ni wàhálà lánàá rẹ̀ asyarrun urida bima fil ar. Am arada bihi rabbuhu rasyada. Hati wa buya mungkin nanti urubela atau wanle. Apa lo ngomba ngambil roda ada. Gigi bana kwa kumi usi beshe alkolo mas. Suba akolo fiya kumi suba kolo mas. Jamaa, intawa nípa pé ìjọ náà subhanahu wa ta'ala ó lè gbèrò àkókò ẹ̀ ara ọlọ́run gbèrò àkókò tí ò ní dáadáa. nínú táwọn yẹn wọ́n sọ àyà kùránì náà wọ́n ní kí ló tọ́nà ọba ó sọ nínú àkùránì pé ينفر الله ما يشاء ويثبت وعنده أم الكتاب tó bá ṣe pé lóòótọ́ ọ̀rọ̀ ti wà kíkọ́ ọ́lẹ̀ tó sì ti gbẹ gẹ́gẹ́ bí àdéhùn inú mọ̀sóòtù ti wá. àwọn kọ̀dáríyà wọ́n sọ pé kí ló dé tọ́nà bá máa ń pa tó bá wù rẹ yóò sì ti fìmí ìrìnlẹ̀. tí èèyàn bá kọjú sí wọn náà bó lè ṣe dáa ní ìbáfà ánsà ẹ̀ ò ní pé àkọ́kọ́ ni pé àwọn àfáà ẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ nọ́sùkù títí àwọn ọ̀rọ̀ ṣẹ̀ríyà míì wà tọ́lọ́wọ́ tí ìfẹ́ ló máa ń sáfì ayà sí àwọn ọmọ rẹ̀ náà ti fẹ́ ọlọ́run fẹ́ kí lè ṣẹlẹ̀ ṣùgbọ́n ètò fẹ́ kẹ́ máa lò lásìkò yìí gẹ́gẹ́ bó ti kọ́ kalẹ̀ gbà. ẹlẹ́ẹ̀kejì òun ni pé àwọn ọ̀rọ̀ míì wà tó ẹ kọ́ lọ́wọ́ ọba yóò jẹ́ kí ẹ máa lò ó náà ṣùgbọ́n èyí tó fẹ́ kó ṣẹlẹ̀ gẹ́gẹ́ fún ara rẹ̀ òun náà lọ́ máa nínú mímọ́ rẹ̀ èyí tó fẹ́ kó ṣẹlẹ̀ wọn mọ̀ níta òṣẹ́ tó lè fa irú rẹ̀ ṣẹ́bí àpòjú àwọn àbá sọ pé òwúwà àdáwó gẹ́gẹ́ máa ń bọ̀yìn ìtàlẹ́jọ ọmọ mi sọ bí àìdí màláì ìjẹ́ wọn pẹ̀lú àwọn màláì kàtà wọn ṣe tẹ̀fíìzẹ̀ wọn ṣe tẹ̀fíìzẹ̀ ọlọ́run lè parí kí á ló ṣe ṣe kí yẹn parí ọlọ́run wa ṣe tó wà nínú lọ́ọ̀lù àfúrúbì rọrùn nínú ẹ̀ pé yọmọ ṣe sọdá kan ní pé yóò máa ṣàdúrà àdìsá àlì àdìsá sallallahu alaihi wa alihi wasallam ó ní láyà ó ti kọ̀dọ̀ ìlà ẹ̀tọ́ àdìsá fẹsẹ̀ múlẹ̀ àdúrà olórí mú kọ̀dọ̀ ntọ́nà ti kádà tẹ́lẹ̀ kó yí padà yíyí padà táǹsọ̀ ẹni èyí tó wà lọ́wọ́ àwọn ọ̀dáyìká àdìsí dámọ́ mi ń dá wa láàlẹ́ nínú ẹ̀kejì nínú dámọ́ sọ pé àdìsí Bukhari àti Muslim lè yàn. من أحب أو من سره أن يبسط له في رزقه أو ينسأ له في عمره فليصل رحمه ẹni tó bá fẹ́ kí àìsíkí ó pọ̀ sí ẹni tó fẹ́ kí ẹni ó gùn sí kó máa ro ẹbí ẹ̀ pọ̀ mi pé tó o bá ń ṣe é sí ni ó ṣẹ̀ṣẹ̀ yẹ kí àìsíkí ẹ̀ pọ̀ sí ìyí òun náà àwọn kọ̀dàrí àgbàdo bọ́ọ̀ ni wọ́n ti dá òun kò lè rárá ìyí tó ń ṣe ní ìsìn ọlọ́run ló ṣẹ̀ṣẹ̀ jí lọ́rùn pẹ̀ bílọ̀ ní tó ti kọ́ tẹ́lẹ̀. torí pé kò jáde kúrò nínú ayé ọ̀pọ̀ àwọn afárànà tí bá sọ ọ́ ju ayé kádàrà yóò yẹ ẹni tìrì ó sì tún lè máa dàrú sí i. àkọ́kọ́ ìtàwọn yìí ń sọ èyí tó kù lẹ́yìn òyìnbí kẹ́ ẹ kọ́kọ́ mọ̀ pé ọ̀rọ̀ kádàrà yìí ṣe téèyàn gbọ́dọ̀ ló fẹ́ bóyí dẹ́n tó tó bá gbogbo nìyẹn sọ́kà ìyókù wà nínú tó kọ́kọ́ jára mọ̀ padì ẹlẹ́ẹ̀kejì bẹ̀ kò ní pé kó ọmọ ẹlẹ́bùn kádàrà mẹ́rẹ̀ẹ̀rin ta sọ kí lálákọ̀ọ́kọ́ ẹ̀ẹ́nu ẹ̀hẹ́n ìtaaba ẹ̀hẹ́n àti ní ìrọ́lá ẹ̀mí lòdì o kọ̀dàríyá àti nílé o ṣẹ̀rẹ̀yà àmà kọ̀dàríyá ìyẹn lámàhálà ìyàtọ̀ ni ó ṣẹlẹ̀ èkejì ń tiẹ̀ tọ́làbíyà ni ẹ ṣẹ̀ráyà ni ọlọ́run fẹ́ kó ṣe ṣùgbọ́n kò ṣe dandan ní ẹnu yorí yọ̀hẹ́bù ọ̀pọ̀ yorí ìdùnnú làkì nígbà tí wọ́n bá ti wá ń ṣe yẹn yóò bọ́ sí tọ̀níyà padà ẹni tí ò ṣe a máa pé tọ̀làbíyà lásán ló jẹ́ fún un kí ni mo ń pè ní tọ̀làbíyà ọlọ́run fún oní òṣè bó bá wẹ̀ ṣe bó bá wẹ̀ ọmọ ṣùgbọ́n ló fẹ́ràn ṣùgbọ́n tó bá ti ṣe ṣẹlẹ̀ yìí yà ni tọ̀ ní yà ni ọlọ́run ti tọ́lá ó sì ti kádàrà pé ó ṣe bẹ́ẹ̀ níparí nígbà tó wá fẹ́ ṣe ọlọ́run ọba ló wá kádàrà ó kó dà ìjà àti náà pé lẹ́bù kẹrin ní òwe àwọn afáàmì òpin ní al-khalq ìjà àti ní ìtọ́lọ́ ń gbèrò yẹn ọ̀sẹ̀ sọ alákọ̀ọ́kọ́ ẹ̀ẹ́lì ẹ̀kejì kìtà ẹ̀kẹta ìrọ́dà bí mọ̀ṣíà sọ àṣùgbọ́ ìrọ́dà tún kọ̀ọ̀níyà tún kọ̀dàríyà ìrọ́dà tún kọ̀ọ̀níyà tún ṣẹlẹ̀ ṣe wà ní ìkẹ́ ìwà ní kí ìjà ọlọ́jẹ́ wọn ọlọ́run ló dáwọ́ káàkiri wòlíì òṣèlú máa ronú tí ẹ bá ti mọ ẹ ó láì ti jẹ ìmọ̀ ìṣòro ṣùgbọ́n nǹkan kan lè máa dà ẹ láàmú ìjọ kan náà fi sọ̀rọ̀ wá fún àlẹ́ wa àlẹ́ wa sẹ́yìn fọwọ́ àlẹ́ gbogbo ilé náà nàbí ni ẹ máa múra ẹ máa ṣiṣẹ́ dáadáa kiri ìtẹ́ bá ṣe kọ́ ní yóò mú ìwà ìlú dàbí bẹ́ẹ̀ ni ká wá kọjú dáadáa límọ̀ làámàlú ìdá kí làwọn ń ṣe gbogbo wàhálà yìí ká jókòó lẹ̀ ká má wá ṣẹ́wọ̀n. Ìgbà tẹ́ sọ pé ẹjọ́ wà jẹ́ náà wà jẹ́ ẹjọ́ wọ̀ náà wọ̀. Ànábi ni ara wọ̀ ẹ̀ gbọ́dọ̀ dúró ẹ máa ṣiṣẹ́. Ọ̀kúnlú mùyá sàró ni màá kò nídìí wàhálà. Ọ̀kúnlú mùyá sàró ni màá bọ̀. Ìtọ́nà ń dá ọ fún tòye. àwọn ọ̀dàrí yẹn náà ní pọ́blẹ̀ náà ó ní iṣẹ́ ti bọ́ rí ọlọ́run dá àwọn kan fún náà ọlọ́run ṣe kí ni o dá àwọn kan fún náà ṣùgbọ́n yìí ò le rárá ẹ sọ pé ìmọ̀ ọlọ́run tó mọ̀ ń pa ẹ̀ kó tó dá ẹ̀ kó ló dá ẹ̀ sí. yìí ò ní sórí tí wọ́n bá ti gbọ́ ẹ̀yìn tó ti gbọ́ kìtáàbà ẹ̀ tó ti gbọ́ ìrọ́dà ẹ̀ kọ́ńkò ní ilé rárá fún torí pé táwọn máa fẹ́ sọ ìkẹrin ló ń dàrú máa lọ́wọ́ lọ́wọ́ tálákọ̀ọ́kọ́ ò ṣe rinlẹ̀ tálákọ̀ọ́kọ́ bá ti rinlẹ̀ sí wọn lọ́kàn ní ìkẹrin òní dàrú èyí àwọn pé ìyí ò kàn ìṣẹ̀lẹ̀ ọlọ́run alápèjú ètò ga jù fún wọn ṣe sáǹpù kan fún wa gbogbo ìjọba bá ti sọ̀rọ̀ kádà èyí ò lè fọlọ́ wọ̀nyàn ẹni tó ṣe fóònù wọn kọ manual bọ́ọ̀lù kọ manual àwọn àṣọ pé tó bá ti bọ omi báyìí ló ṣe báyìí ló ṣe wọ́n wá gbé pé mo ti ẹ̀fẹ́ ti bọ́lú mi kí n wo tí ó sì ṣé nìyẹn ti mọ̀ pé nǹkan yóò ṣe àbí ọ̀run ẹ sọ̀rọ̀ náà ó ti mọ̀ náà ipe tó o bá ti tì í bọ́lú mi tí ó ṣẹlẹ̀ ni ẹlẹ́ẹ̀kejì ní tó mọ̀ yẹn kí ló ṣe o ó ti kọ́ ọ̀ka yìí ní tá a lè fi ìwọ́lọ̀ kò ní bí ìrọ́dà ti kú kò lè síbẹ̀ ìwọ ni ó ní ìrọ́dà wọ́n lọ ti bọ́lú omi ọ̀wá ti bọ́lú omi tán wá ní á ah! ẹni tó ṣe fóònù kò ní dáa fún o ẹ́ ó sì wá fọ́ kalẹ̀ pé kí n ti fóònù bọ́lú omi kú lè bù náà torí pé ó ti sọ fún ẹ pé ó má ti bọ́lú omi ìwọ ló mú un ti bọ́lú omi àti pé èbú yẹn ọrùn ẹ ló wà example yẹn ní ọlọ́ni wàhálẹ́ iná wò. إنا هديناه السبيل إما شاكرا وإما كفورا àwọn èèyàn ní free will ẹni tó bá yóò sí free will mistake àwọn èèyàn ọlọ́run bá mú ọba rẹ̀ ṣùgbọ́n lòun ti mèyí tí wàá múnú méjèèjì ó sì ti kọ́ kalẹ̀ ibi tá a ti yàtọ̀ ni ó ti mà ó ti kọ́ kalẹ̀ ó tún fẹ́ kó ṣẹlẹ̀ ó tún dáa kó lè ṣe ṣùgbọ́n lòun kọ́ ẹ̀ ní tẹ́ẹ̀ bá wá ń rìn ìgbé ọ̀dá yọ ni ìbọn náà ló ti ká lára rẹ̀ bẹ́ẹ̀ fi dí àwọn èèyàn sọ sílẹ̀ Yorùbá. tí nǹkan kan bá ṣe ìlú ẹgbẹ́ bẹ́ẹ̀ gba kádàrá bọ́lá ti kọ́rùn ṣé yẹn burú jàmọ́. wọ́n á sọ fún ọ pé kò lè àbá àsọmọ́ bí kò sì sọ́ ńlá sí bí lọ́ọ́ ni áà kí mo ṣe fẹ́ gbá létí mo fẹ́ gbá tèmi padà kú ọ̀la ìkọ́dàrà ọlọ́run náà ló máa gbé létí kádàrà jẹ gbá tèmi náà lọ́wọ́ wa kádàrà ni àṣegbé yẹn ti fi ọlọ́run dá ẹ̀ gbogbo ẹni tó wá lẹ́yìn ọ̀nì bíríwì ọlọ́run bí ilẹ̀ fún ìwọ ló mọ̀ ṣùgbọ́n gbá létí yẹn náà ò tún wá lè ṣẹlẹ̀ àgbẹ̀gbọ́n náà máa ń pa ẹ̀ ibi tó yà lè fi gbogbo yẹn tí ìdìbò ló padà sọ́dọ̀ náà ọlọ́run mọ̀ pé ọ̀ṣẹ̀ ó sì bá létí yìí ẹnìkan sọ pé tó ẹ pé ọlọ́run ọba ti máa ń pa owó nǹkan tẹ́lẹ̀ límọ̀lì ti sàn kí ló tọ́ ọlọ́run ọba ní kí ẹ máa ṣe hádù fún yàn kan fún yàn lẹ́gbàá tó a ṣe sí kí ló yẹ pé tó bá gé lọ́wọ́ ní ege tí ẹ padà ṣe bí káàdà ara ọ̀nà a sọ pé rárá o iná àdé iná ò sẹ̀rí ilá ìgbà ṣáàkìrá pẹ̀lú sọ ọ̀nà méjìlá ọ̀yà pèsè ṣùgbọ́n ètò dalẹ̀ lẹ́ẹ̀kẹ́ àwọn alákọ̀ọ́kọ́ náà ń pè ní kọ̀dàríyà àti múfíyà bíi náfíyà àwọn tani òsì kára rárá àwọn ìpín kejì ní kọ̀dàríyà àti jẹ̀bùríyà kọ̀dàríyà àti kéde o àwọn àsopọ̀ náà ọba ó fún ọ̀sìn kàlẹ́ wa lórí ilé ìlú ọkọ̀ mọ́lẹ̀ yorùbá púpọ̀ oṣù mẹ́ta pọ̀ agbàfọ̀ lọ ṣùgbọ́n ìtọ́jà òun là á tá gbà pé ọlọ́run ọba ó mọ̀ nípa gbogbo kó tó ṣe èkejì ni pé nǹkan yẹn ò ní ṣe àgbọ̀rọ̀ wà ní ìlú ìwọ̀rẹ́ rẹ̀ ṣùgbọ́n àwọn yẹn fi ṣùgbọ́n àwọn yẹn ṣe kí ni o gbogbo tí mo kọ nínú àwọn àwọn ṣùgbọ́n àtàwọn èèyàn kù tí wọ́n mọ̀ mú wa ṣùgbọ́n nínú díẹ̀ òlele pẹ̀lú òkú ọlọ́run díẹ̀ sí táyé bá yọ ìjọba kì í sọ á mọ tẹ̀síwájú mo ní nǹkan méjì láti kó bá wọn ẹ wàá ráwọn yẹn ti gbogbo pọ̀ nípa ọ̀rọ̀ kádàrá dé. kí ló gbà wọn alákọ̀ọ́kọ́ àwọn fámìlì wọn kò tẹ̀síra àwọn fámìlì wọn jàhìríyà gbogbo wọn yẹn nùfàtò kọ́dàrú àwọn ẹlẹ́ẹ̀kejì àwọn nìjọ̀bíríyà àtọ́nà wọn jáàmù tó tẹ̀lé wọn ẹ̀wà ara wọn tó da ní alùsùnẹ́tì ọ̀jọ̀gbọ́n. níparí anábì sallallahu alaihi wasallam àdìsọ́ àbúrò rẹ̀ anábì ní ẹni mùsùlùmí kọ̀wé. خير وأحب إلى الله بالمسلم الضعيف kábàlì wọn pa ní ìfòrè ànábì ní mùsùlùmí tó lágbára olórí ọlọ́run sì nífẹ̀ẹ́ ìrùsùdọ́yọ̀ nínú yìí mi pé tọ́rọ̀ ọ̀fẹ́ wọn àti pẹ̀ká lágbára káṣe kí yóò ká nígbìyànjú alájọpọ̀ dáadáa ni èèyàn ń kàwé dáadáa ni èèyàn ń katíà dáadáa ni wọ̀fí kúlì èyí tó lágbára àti èyí tó yọ lè wọ ẹ̀dá wọn tí wọ́n jẹ́ oṣù. àníbi wá sọ nǹkan kan ó ní ìṣòrí sàálà máa yà fà àwọn ibi táwọn yẹn sá sí wọn láàṣì ìjọba ìjọ ni ṣùgbọ́n torí ẹjí ò ní sí bí. wọ́n ti sọ pé kádàrá ọlọ́run ni mo ń pa ogun gáà kò sí ń dábẹ́ ṣe ìṣòrí sàálà máa yà fà. gbìyànjú lórí tí ó ṣe ọ láǹfà Allahu wá gbára lọ́lọ́ọ̀ ìyẹn mi gbọ́dọ̀ tún gbọ́dọ̀ bìlíìfù lórí tó o fẹ́ ṣe pé mo lágbára ẹ̀ àlọ́bí wáyé ni wáyé ní asọ́ọ̀bẹ̀kẹ̀ ṣe é níbi tó wá ti ń ṣe nǹkan ẹ lọ tí gàgán bá wá kàn ẹ́ bóyá o fẹ́ àtìmọ̀ nínú ṣe é fẹlẹ́ tẹ̀kù wọ́n sọ pé lẹ́wọ̀ á ní fàáìlì ìbá sì máa ń ṣe báyìí tó ẹ bí mo ṣe báyìí kánà kánà ọ̀kà bí ò bá ti rí torí pé ìmọ̀ sọ pé ìbálẹ̀ ìbálẹ̀ o níbomi tafta ọba ṣetán níbomi ìbílẹ̀ ṣetán ọ̀rọ̀ ìṣòro ti wá ó sì máa ń ṣílẹ̀ kú jù. àníwá ni wà láàkìn ṣùgbọ́n sọ pé kul qadarullah wa ma sha'a fa'al sọ bẹ́ẹ̀. gbogbo tó o ṣe tó o bá gbìyànjú èyí tó bá wá ṣe qadarullah. ọlọ́run bá mi sí ìtọ́lọ̀ fẹ́ kó ṣẹlẹ̀ ọlọ́run ti kọ́ ọ̀ka ìtọ́lọ̀ dá kó ṣẹlẹ̀ tó dáwọ́ tó kọ́ dà ìdílé ló kó sínú báyìí العلم الكتابة الدراسة الجلد والإيجاد أو الخلق ọlọ́run kọ́dà ọ̀la wọ́n máa ṣe àfà nítorọ̀ bá ṣe fún mi lóṣù yẹn fi tọ́rọ̀ fẹ́ ìlànà bẹ̀rẹ̀ torí ìdínà ká ṣe ọ̀ ká má kọlẹ̀ a kàn fi ti táwọn èèyàn sọ dànù wípé ọlọ́run fọ́ọ̀sì rẹ̀ lé wa lórí kò fọ́ọ̀sì kò tàjì a sì tún fi ti táwọn èèyàn sọ dànù wípé ọlọ́run òun pa tàjì rárá méjèèjì ọ̀rọ̀ sọkúsọ táwọn èèyàn sọ sọ́lọ́ ọlọ́run máa ń bá ẹ̀ kó tó ṣẹlẹ̀ ọwọ́ ayọ́nú sí àbí ọ̀yọ́nú sí ó dìbẹ̀ lórí ìtàgbà ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n kò sí tí ó àbíkọ́lọ́ ọmọ ọlọ́run kọ́mọ̀ sí àwọn mọ̀sáà ètò a máa tẹ̀ kí ẹ ní ibi ńlá ọlọ́pàá ṣe wa tó bá sì tún ṣe ń rọrùn jọ rẹ jù à ń gbàsìkò púpọ̀ rẹ jọ rẹ jù ìrẹ náà fọlọ́ fún ẹjẹ ní gbogbo ojú gbogbo ara وصلى الله وسلم على محمد وعلى آله وصحبه أجمعين إن شاء الله جل جل àgbìyànjú tí wọn ti pẹ ẹja àjà tó bá yẹ gbogbo béèrè tàbá ni wọn ti dáhùn béèrè àfa àjẹjọ ẹ gbogbo béèrè tàbá ni èrè kọkà ìjọ mẹ́jọ wọn. صلى الله وسلم على محمد وعلى آله وصحبه وسلم السلام عليكم ورحمة الله وبركاته